ń sọ fún mi gbogbo ṣé ìyá ìyá ń wọ ni aṣọyà di ṣàwámà tá à ń jẹ tó bá wọ club òrí táwọn ọmọ olóore ṣe máa ń náwó ni ọ̀gbẹ́ni mi máa lówó mo ìwà mi gbọ́ nǹkan tí wọ́n sọ mọ́ mi gbọ́ nǹkan tí wọ́n sórí nǹkan tí bàbá ń ta ṣe lè máa ṣe ǹjẹ́ lówó. wàá jẹ́ nǹkan kan fún ẹ òun létí ẹ ti di. ṣé ìgbọ́dọ̀ sọ fún wa ní tábà fẹ́ lówó ni ó ní ìta mú nǹkan ọmọkùnrin wa ká fi ṣògbó owó. àlàyé jákèjádé ọkọ̀ ń pariwo ọkọ̀ ń pariwo tí bí wọ́n ṣe wà tó bá tẹ̀ lọ́rùn wà bẹ́ẹ̀ má bá bẹ́ẹ̀ yìí kò sẹ́ni tó kàn wọ́n bí lọ́ọ̀ṣẹ̀ nǹkan tó bá fẹ́ ṣe tó bá ti wẹ̀yìn mo wà lẹ́yìn ẹ̀ torí yorùbá lòdì sọ pé iye kan alábàáwọn ojú mẹ́ta lọ ó dẹ̀ ń kàn mí sọ̀rọ̀ lọ́wọ́ pé kó má ṣe nǹkan tó wù tó bá ṣe é tó bá fún ò ṣe èmi á ṣe. èmi ò ní ṣe. wàá ṣe. tẹ́lá kẹ́kọ̀ọ́ ṣe kẹ́kọ̀ọ́ ṣe èmi ò ṣe. báyìí mọ́ pé kó máa sùn sí pálọ̀ má bínú báwo gọ́ọ̀mù get out jọ. ẹ fọdọ́ láti tọ́ta. kí ló tó ń kanra mọ́ ọmọ fún mi ní ìbàdí sìn ṣé ọmọ ẹ̀kọ́ ni tó ń kanra mọ́. ọmọ òun náà lè matrimonial bed wa. Mm? matrimonial my foot ó tiẹ̀ ti wá dà wo ṣèbí tẹ́tẹ́lẹ̀ náà mo ní wá ṣe sẹ́dọ̀ fún ẹni ó tiẹ̀ ti wá dà sórí gbogbo tó ń sọ yẹn àpárẹ̀ ló sọ sí àwọn ọlọ́mọ jáde lórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀dì náà dà inú ilé dà ohun dà wo omi dáadáa tó o gbé bàtà máa fẹ́ mi tẹ́tẹ́lẹ̀ ara mi wà òkè mo dán lára ṣùgbọ́n bàtà mo fẹ́ oúnjẹ àárọ̀ ò bá tọ̀sán tọ́sọ́gọ̀ ò bá talẹ́ in fact o kò ń fìyà jẹ mí ni wo ó tẹ̀ ti wá dà o ṣó mọ̀ pé ata torí yẹn kò kí ń ṣọ̀rẹ́ ojú bẹ́ẹ̀ ni kò mọ̀ torí kò ń ṣọ̀rẹ́ orí o ṣọtígbọ́ mi sì ọkùnrin àwọn tó bá lọ láti àárọ̀ tí ò bá mú ó wálé ìrọ̀ náà lè papọ̀ ṣọtígbọ́ mi wo ó tẹ̀ ti sú mi gan báyìí báyìí mi ò ráyè gbogbo rádà rádà oṣù. ẹsẹ̀ gìrìgìrì ní àjọfẹ́ àjọfẹ́ kú tán kó máa kóyin kọ́kàn ha ọ̀gá o ha ṣé ó yẹ kó jẹ́ pé ìwọ ló máa tún ṣe irú eléyìí fún mi. Hmm? ṣé tó ń ṣe yìí òfin ìpò wà proper. kí ni mo ṣe. ṣé mo wà proper báyìí. mo ti sọ fún mi sílẹ̀ kí ló dé gan-an bí ló bá ṣe gbé èèyàn máa ń kọ́rí sí làálàá ni ah, ah. sórí mi ì gbé ní sùúrù lérè mọ́ ọlọ́run ṣóògùn lèmi fẹ́ mẹ pé ní sí láti sí lọ get it sọ ti gbọ́ mi i'm fed up. lẹ́yìn ọmọ mélòó lẹ́yìn ọmọ mẹ́ta ó ṣe ṣé bóyá rọmọ yìí ṣé ní òòdùn ni ṣé ní òòdùn ni. wo bébì mi mo ti sọ fún ẹ pé kò tẹ̀lé mi ṣùgbọ́n tó pé bàbá ò ní ṣe yìí òun ló fẹ́ tẹ̀lé ọmọ tí mi kàn tó wá sọ fún ẹ ṣọlá máa búrú ẹ mẹ́ta yẹn kò bá mi tọ́jú wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa máa wò yín good for you please ẹ fẹ́ mi sílẹ̀ má má dẹ̀ láàfin ẹ̀ tí bá. Báwo Mami! Mami o! Mami! Ẹ̀wọ́ ni ìyá rẹ̀ tó ń ṣẹlẹ̀. Kí ló dé? Àwọn tó púpọ̀ ní àwùjọ. Mami ẹ máa bọ̀ jàre. Ẹ̀wọ́ ah! ló dé kí ló dé dé má púpù ni. Ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ṣe tí a ti púpù tán ẹ máa bọ̀. Bẹ́ẹ̀ tí rẹ̀ ló mi máa ń jẹ́ tún lóbò. Ìyá yóò mú kó tó bí mi nú. Ọlọ́run má ṣe wá nídùn òrónú mami ẹ káwọ ẹ mo ti gbọ́. ẹ káàbọ̀. ẹ wo màámi ó ti tó gẹ́ o ó ti tó gẹ́ ṣé tí gbọ́ mi sì mi lára òfò mi lára òfò mọ́ mo ní mi ò ṣe mọ́. ẹni bá rí ẹ tó ń wá òpó wọlúwẹ̀ mọ́kọ ẹ náà ni bí ó tún mọ́kọ rẹ tó bímọ fún ó wá ló ṣe mọ́ bó bá ṣe mọ́ kí ló tún fẹ́. o ò ṣáà ṣe mọ́ o ò ṣe mọ́ bó bá ló ṣe mọ́ ló wá fẹ́ kí ló tún fẹ́. àmọ́ mi ah, mo mú bọ̀ wá wá. ẹni tó fẹ́ ìṣó máa fún ẹ lẹ̀. Ah, màámi kí ló ń sọ. Ṣé ti fún ẹ ń yé bò? Mo ní mo mú bọ̀ apá. Ṣé ti fún ẹ ń lé? Owó ti fún mi gbogbo ẹ̀. Bó bá fún ẹ ń lé náà bínú mi ò bá dùn sí ò lè fẹ́. Ṣé yóò rí mi ní? Èmi ò ń ṣe ìyá ìyàwó bọ́ǹfìtà. Màámi ìfẹ́ kí yà jẹ yín. èmi ò ṣe ìyá ìyàwó bọ́ǹfìtà. èmi ò ṣe ìyá ìyàwó mi lò. bí ó bá ṣe nọ́mà ó lè fẹ́. Ah, màámi o lè fẹ́. sẹ́yìn ò rí dúró mi ni. mo rí ẹ̀pọ̀ fáìn. ẹ rí pé mo ti yàtọ̀ ni. ṣùgbọ́n mo rí pé ó yàtọ̀. ẹ rà ẹ rí pé mo ti yàtọ̀ lórí. ó yàjọra bó o bá ló máa ra gbogbo nǹkan fún ẹ mo wà fún ẹ. ọmọ mi ọmọ lẹ́fọ̀ mọ́jọ. mo fẹ́ kó fìyà jẹ yín. ah màmí. ló ti fún ẹ lẹ̀. ló ti fún ẹ lẹ̀. ọmọ àwo yìí wà ah, mọ́ mú bọ̀. Ah, ẹ̀yin ò rí pé ọmọ yìí ti change. ìṣòro lé ah, ìṣòro lé. thank you tí wọ́n ti kún léwé yìí kẹ́mẹ́rin lọ kẹ́mẹ́rin lọ kéèyàn má ti ẹ̀fìn kọ́kọ́ tẹ́ni kí ló dé ṣẹ́gbọ́n ti ẹ̀kí fún ẹ̀fọn wọn kì í sún lẹ́nu. ṣe yí mi pẹ̀lú wọn jàre ọkùnrin ọkùnrin káàkiri ni bàtà wájọ bàtà wọn délé nísìnyí bá wọn lé àbá ah. wọn lé. Ah. irú ẹ̀gbọ́n wo ló ní ilé ayé yìí lóòótọ́ oníkò nánu ẹ lójú ẹ ṣe irú tàwa yìí o bóòlì bá bọ́ra balẹ̀ ayé nǹkan bá wà sórí bí ọjọ́ tí kìnnìkan àti kìnnìkan bá fojú kọ̀ra báyìí ọjọ́ ló jẹ ló ń da tiẹ̀ lẹ̀ sórí bá ṣe ń lọ yìí tí ẹ̀gbọ́n bá rí ẹ tó bá fún ẹ lówó tó pọ̀ máa lè ní ẹnì fún ẹ lówó kẹ èmi èmi èmi ògùn rè ogun abẹ́rẹ́ kọ̀ọ̀kan. ogun ló mi wò yìí. Ah, ah. olúwo anọ́jú anọ́jú ìjọba wọn jù. àdàbí ẹjọ. wọ́n yẹ kó máa lọ sọ́dọ̀ wọn ní ìsìn òní lè sọ̀rọ̀ fọmọ. ee kò lè máa sọ̀rọ̀ máa pọ̀ sẹ́ lára mi àánú máa wà lójú ẹ báyìí ọkàn máa fún ẹ lówó ní ìjọba má dalẹ̀ o òun là jẹun látàárọ̀ yìí o má jẹun o má dalẹ̀ má dalẹ̀. gbogbo àwọn mọ́tò ló kọ̀ ládùúgbò yìí tó fẹ́ ta ẹ̀ sọ́sẹ́ yìí lè ní. ẹjẹ́ fọ̀ọ́rùn mi là ẹjẹ́ fọ̀ọ́rùn mi là àánú àánú bàbá pàdé wọn dábàá rí wọn àánú àánú o wá. mọ́tò ẹ̀gbọ́n nìyẹn o. irọ́ ni mọ́tò wọn nìyẹn. lọ́pàkì yẹn. ẹ lọ́pàkì yẹn. mọ́tò wọ̀lẹ̀. ìyàdó mọ́tò wọn nìyẹn. ṣe báyìí sọ báyìí. ṣe bẹ́ẹ̀ sọ báyìí pàpẹ àánú àánú àánú àánú àánú bóde bá balẹ̀ àyí nǹkan bóde bá balẹ̀ àyí nǹkan bóde bá balẹ̀ àyí nǹkan bóde bá balẹ̀ àyí nǹkan ó yá fọwọ́ bọ́jú. ẹ wàá sọ pé tó ń tolú o tó fẹ́ tẹ̀jú gbọ̀nà ìtọ́ta bá túlẹ̀ bẹ́ẹ̀ kó tó padà fẹ́ náwó yìí pọ́. èmi ò gbọ́ tó wí. ògbó lè sọ níbẹ̀. o ti ń bọ́lẹ̀ wọ́n ti ń bọ́lẹ̀ wọ́n ti ń bọ́lẹ̀. stop stop there stop there hey. stop stop. stay at home stay at home. stay safe ah. Ah. Ah. ọ̀gá ọ̀gá ó dàbá àwọn ọmọ ọ̀tá abẹ máa ń fún lówó yẹn tẹ́ pé tọ́ ti rí báyìí ọkọ̀ wọn ti balẹ̀ ni ọ̀gá. táwọn jẹ̀yẹ́ lọ́jà lówó bọ̀dá mi káwọn sọ. Ah, ah, ṣẹ́gun ìwọlé kọ́ nuisance wá block mi. àwọn ọ̀rẹ́ mi ni lambebe ẹ̀mọ́ lambebe ni àwọn ọ̀rẹ́ mi ni. lambebe. tájọ wà láti kékeré ni. bọ̀dá mi wàhálà ipò gan ìṣòro ipò gan ẹ lè mọ orúkọ yẹn lè mọ ọkọ tí mò ń fèsì bọ̀dá mi ọlọ́run ẹ lè mọ ọkọ tí mò ń fèsì. mo ti ṣẹ́gun o ti délé ọ̀dọ̀ mi ni. mo ti délé yín. bọ kí lóri tó kọ sẹ́nu géètì yẹn. no food for lazy man lọkọ síbẹ̀ good of you no food for lazy man so mi ò lóúnjẹ fọ́nà ẹ̀. bọ̀dá mi ṣe rẹ̀ pé àkíndé ni mo sàn ká mú kíkan àwọn èèyàn ń bú mi látara yín ẹgbẹ́ ṣàánú mi. bọ́ ṣẹ́kù ṣé mo pọ̀ fúnra rẹ ni pírọ́blẹ̀mù rẹ. bọ́ sà mò ń ṣiṣẹ́ ẹ̀yin náà mọ̀ pé mò ń ṣiṣẹ́ omi pọ̀jọ kà lọ ni. one wọ́n ní kò kàwé lóòótọ́ ó kà á ìwé kíkọ́ láìsí ọkọ́ làwọn bàbá wa sọ that is pẹ̀lú iṣẹ́ ọwọ́ tẹ́ bá fayá aláwa fayá yà ẹsẹ̀ pẹ̀lú ẹ̀ and tó yẹ kó jẹ́ bíi bricklayer ṣé òǹkó sáìtì mi nìyá lé mi tí mo ṣe ń kọ́ ọ mọ̀ ṣé tí o bá gba iṣẹ́ yìí ṣé màá kọ̀ láti gbé fún ẹ gẹ́gẹ́ bí ọmọ ìyá mi ní ní iṣẹ́ láì gbé fún ẹ bọ́ torí pé o mọ̀ ṣé o fẹ́ máa kọ̀ nǹkan sára ògiri fún mi ni àbí o fẹ́ máa péǹtì ilé tó mọ̀ péǹtì so mi ní reason láti kàn máa dúró waste time dànù hello Bella. gbéra. ọ̀dà mi ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ọ̀dà to ẹjọ́ ẹjọ́ tó lọ lọ ẹjọ́. àmà ẹ ẹjẹ mọ́kàn. ọ̀dáhùn ọ̀dáhùn. ẹni kó bí nìyẹn. ẹ kí ló ṣe tó ṣe bí eh. ẹ ẹ. ẹ máa dábàá kó sí kó mẹ tí bá gba yín dànù àgbo fifteen naira lẹ máa mú. ta ló máa sọ̀rọ̀.

five hundred kí ló dé náà bàbá owó ẹ̀ ti pọ̀ jù náà. two hundred naira ni o. five hundred mo ní lọ́wọ́ ṣe ní change. change wa mi lè rojọ́ change wa. driver please be fast mo ti gbọ́ ẹ má bínú ẹ má bínú. 我我我没拍。 ẹ̀yin lè bọ́ọ̀lẹ̀ láǹsì ní ibà yìí mo fi tọ̀ padà wá sí ibà ìpadà. dírẹ́bà ẹ jọ̀ọ́ torí tọ lọ ṣé bí fóònù tí mo gbàgbọ́ yẹn iphone ni ṣé bí tí mo lọ mi ò tí ì débi ara torí fóònù yẹn ni mo fi pe ẹni yẹn ẹ jọ̀ọ́ torí tọ lọ ẹ jọ̀ọ́ fún mi ní fóònù mi ẹ jọ̀ọ́ torí tọ lọ torí tọ lọ ẹ jọ̀ọ́ bá mi chẹ́ẹ̀kì dáadáa. ọlọ́run ni bá ti ń jẹ́ tẹ bá ń gbẹ̀mí èṣù yín bọ̀ láti ibì kan ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run mo jẹ́ páàkì ní ìsinyìí ni mo ò rí má mo ò rí fóònù kankan ní ìbáyìí. ẹ tí wọn bá ṣe yá wẹrẹ ni mo ní àìfò mo gbàgbé sínú mọ́tò yín ẹ bá mi sọ nọ́ọ̀sẹ̀sì tí mo ṣe máa ń ṣe nìyẹn àbí. màdàm dábàá ti gbẹ́ mi oṣù yín wá. ẹ bá gbọ́dọ̀ dáwọ̀ kan wá síbẹ̀ mo ní di fóònù mi ẹ fẹ́ wọn bá yẹn ṣeré ni. màdàm dábàá ti ẹ wo máa ṣe ní bàṣà bàṣà sí i ẹ wò pé wọn bá yẹn ṣeré ni àìfóònù ni fóònù yẹn ẹ fún mi ṣeré àbí ẹ wò ẹ bá provide fóònù mi fún mi. ẹyin ẹyin kálọ̀lò tí mo ṣe yín léṣe tó bá ṣe wa ṣọ̀wọ́n pẹ́ tí máa ń sọ fún yín ti pé ẹ máa ṣe bẹ́ẹ̀ pé ẹ ní skọ́nskọ́n lórí kẹ́yìn máa bá àwọn pásẹ́ńjà àjà ó yà wèrè ní jẹ́ kí n sọ̀rọ̀ àgbẹ́ni oṣù àwọn olórí. ṣàmà ẹ gbọ́ ṣàmà ẹ gbọ́ wọ́n sọ pé àwọn jáde ní ibà yìí lóòótọ́ èmi mo gbé wọn wọ́n jáde ní ibà yìí mo dẹ̀ tán padà wá sí ibà yìí àwọn mẹ́ta yìí mo pé ọlọ́pàá àwọn gbàgbé iphone sí ní ibà yìí bò àmọ́ nípa iphone mi ìmú fẹ́ mọ̀ nípa iphone kankan mo dẹ̀ tán wá sí ibà yìí ó dẹ̀ bẹ̀ sí ní pariwo ranù ní ibà àwọn màdámẹ́ lẹ́mẹ̀sù yìí. ṣé nǹkan tó mí pé o kò síbi ilé ó ok ok enough ìkọ́ náà lọ kó sí ibà ẹni sìn. wọ́n ti kó mi lẹ̀ dábàá yẹ gbàgbé ìtẹ̀kùn ẹ̀ náà nìyẹn. no no no. wait wait wait madam ṣé omi ní pé ó kó fóònù lẹ́yìn. ọkọ ẹ̀fọ́ òun gbàgbé fóònù mo ò rí fóònù sójú o. ok wait madam kí ló ṣẹlẹ̀ lọ. ẹ jọ torí tọ lóhùn mi ò fẹ́ gbọ́ ní ti lẹ́nu yín bẹ́ẹ̀ ṣe bá ṣe bíbá yín nìyẹn àbí. ẹ ẹ fẹ́ lọ tí mo ṣe fún mi àbí àyíwọ́ lẹ pa o màá jẹ́ kẹ́ mọ̀ wípé kò fọ́ọ̀mù máa jẹ́ gúnlẹ̀ ní mi ẹ wo tí mo bá padà bọ̀ ọ́ bọ́ yín ẹ wo èmi yẹn fẹ́ bọ́ sí mò ń bọ̀. ẹ wá mi kí ló ń ṣe àwọn ìyá wẹrẹ ni kílẹ̀ ìwọ ń sọ pé wà láwọn ajégúnlẹ̀ àwọn tí mú síkọ alásàlátù òyìnbó mélòó ló fẹ́ sọ ah. ẹ̀yin ajégúnlẹ̀ ní brokin ìyálàyò ìbò wà lálọ́sà látọ̀ àwọn èèyàn lọ́jà tó bá sọ ìwé kan fún orí àpò ẹ̀yàn kó yá wèrè èmi ni wọ́n fẹ́ máa dẹ́rùbà ó ní dímú sí àti àwọn àrùn ó yá wèrè. ìjẹ́bá ní káyé gbọ̀ngbọ̀ngbọ̀ báyìí lọ̀rọ̀ kan lọ́rùn torí ọmọ rẹ̀ mo dẹ̀ ṣe wá èèyàn tó gbọ́kọ̀ fún owó oṣù méjì bíi mẹ́ta lẹ́sìn wọ́n ti gbé sá lọ ọ̀rọ̀ ti gbági kódà ọ̀rọ̀ náà ṣe ò dá wàhálà alẹ́ láàrin wọn àtọkọ ẹ̀ ìjà ni ṣáá ní gbogbo ìgbà. àti mi. mo ń dáhùn. tẹ bá wá sílé mi tẹ́rí tí à ń wọ̀yàn bọ́lẹ̀ nu mọ́tò tá à ń fọ́pọ̀ mọ́ lórí tá à ń nà ẹ̀yin ò mọ̀ dì ìdí tá fi ń ṣe òun ló ń ṣẹlẹ̀ sọmọ nísìn ṣẹfẹ́ gbọ́ wèrè la fi ń wo wèrè tá a bá ṣe bẹ́ẹ̀ owó la pín in a ní rówó wa gba a gbọ́dọ̀ ná kó mọ̀ yìí pé owó yìí dandan níṣẹ́ òun gbọ́dọ̀ san nǹkan tó fà á tẹ́lẹ̀ rí tá máa ń ṣe àwọn jàgídíjàgan tá máa ń ṣe tẹ́bá ti wá nìyẹn ẹ sọ fún ẹ sọ fún wá rí mi. àrí èmi wa o èmi náà ti wí wọn pé láyé ó bí sí bàbá rẹ ní gbọ̀rọ̀ ti rí báyìí àbí ẹni bá ṣàkúrikù náà òun náà làá kọ̀rọ̀ lọ yíyọ òun kò lè wà nítorí bẹ́ẹ̀ jíjọ sọ́sí kọ́rọ̀ òun ṣe ṣe. ẹ náà rí kò ní wà èmi gan mọ̀ yìí pé kò lè fẹ́ wà èmi ò fi ṣèbínú èmi ò fi ṣèbínú ọmọ mi ló jẹ́ ẹ̀ nítorí pé lóòótọ́ bí ṣe bá sọ́kọ́ ló ló ṣe sí because èmi fẹ́ fojú ẹ̀wọ̀n business yìí àti system tá a máa ń lò láti fi gbọ́wó lọ́wọ́ oníbàárà wa ṣùgbọ́n gbà tó dẹ̀ ti wò ó pé òun ti tó dáwọ́ tó ti ń ṣe jíjẹ kò tẹ̀ kò dúró kankan lára mi. ṣùgbọ́n ọmọ èyí tó fà á tí òfin fẹ́ wá ẹ sọ fún yín pé ó ti tán mi tèmi pé mi ò tẹ mi ò ríro ó yọjú sí mi. ó ṣe bàbá ni ọlọ́jọ́ wọn máa gbó ọ̀rẹ́ kò ní lójú. ó ah. ṣe máa lo òkè báyìí ah. bẹ́ẹ̀ owó yóò kó máa fún gbàgbé. Mm, àti mi ọmọ àti ń tọ́ ni. ààrẹ ìkéde kíkó ni tọ́. Ah, kí ló ṣe wọ́n ṣé o ṣe fẹ́ lọ síbi iṣẹ́ tí mo rán ẹ. ẹ eh, mo kàn ṣe wọn ètò ìlera system sàtọ́rẹ́ àmúṣe ní pé mo máa ṣe tọ́jú àwọn báyìí lọ sí. wọ́n ṣe kankan lórí system so o lè padà wá bá system ẹni tó bá padà dé ẹ system ẹ wà important ju ibi tí mo rán ẹ lọ eh, owó ìṣọwọ́ mo ní kì í sáré ìṣọwọ́ nǹkan ah, rọ́lù ẹ o lọ síbi tí mo rán ẹ my friend. ọlọ́run àṣọ ẹ níbo. àti mi ẹnu àtọ fifty. àrè kíkẹ́ kíkọ nítọ̀. ìṣẹ̀sìn náà kọ́sítọ́mà. àrè bọ́ọ̀lù tó wà níta àjọ máa gbà bẹ́ẹ̀ ni. ẹ má wà. wọ́n máa gbá bọ́ọ̀lù yìí bẹ́ẹ̀. àti mi ẹ̀ ń dára. òkú tó kó máa fún mi. lókè àti ṣẹ̀gbọ́n lọ́jọ́ ń play game náà pé àwọn olólórí búùkù ṣẹ̀gbọ́n náà ìwọ náà ò dẹ̀ sọ̀rọ̀. èmi àti Rónkẹ́ la jọ ń play game ni o so wa ó wá korúkọ tiẹ̀ ka eh, èmi wá korúkọ tèmi kalẹ̀ òun náà wá korúkọ tiẹ̀ kalẹ̀ ó wá kọ Rónkẹ́ olùṣèlórí burúkú sínú òwe. ṣé lóòótọ́ Rónkẹ́ ọgbọ́n àti dájú mi bá ti ń jà nílé ó mọ̀ máa pẹ́ dájú mi lọ́dọ̀ wọ́n mọ̀ kó pé ọmọdé ló ń ṣe ẹ́ ìyẹn kó sáyé gba létí because wá ti mọ̀ wípé nǹkan tó ń ṣẹlẹ̀ láti gba dáhùn wọn nǹkan tó ń ṣẹlẹ̀ láti ilé wọn ni ìgbà tó yẹ pé tí mọ́mí bá máa pe dáàdì ó máa ní olóyún burúkú dáàdì bá máa pe mọ́mí wá ní olóṣì òun ló ti ní àfẹ́ tòun náà díẹ̀ díẹ̀ tí ò mọ̀ ọ́n tọ́jọ́ ń ṣe é tó wá orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí olóńkẹ́ olórí burúkú olóṣì ṣé ó náà rí bẹ́ẹ̀ sìn wọ̀tẹ́mi bá rí àwọn òbí ẹ̀ èmi á mọ̀ wọ́n ti máa ṣe so ó sì wọ́n máa ṣe fún mi sí pé mo ní kí wọ́n má bínú gbọ́ má bínú so ẹni ló máa ṣe rere ẹ má jà mọ́ o ẹ má bàa ń jà mọ́ o òun náà jẹ́ má fọ òkú lọ́wọ́ lọ́wọ́ ṣùgbọ́n. ẹ ṣe sọ ẹ bá lọ wá pé kí ló wà ẹ̀yin tí tí ọ̀rọ̀ amọ̀ yìí ẹ̀ mọ́ dààmú ara yín. tẹ́ bá ti lọ wá wẹ̀ ní dá wọn mọ̀ ṣé ẹ̀rọ ọmọ yẹn àbí sùúrù lọ̀rọ̀ wọn ṣé ẹ̀rí lóun ká àti ṣẹ́kí yẹn bí wọ́n ṣe máa ṣe nìyẹn bàbá wọn wọ́n á pè lólórí burúkú màmá wọn wọ́n á pè lólórí burúkú ẹ̀yin tẹ̀ ẹ̀sẹ̀ ní ìgbẹ́ tẹ̀ bá mọ̀ wàrà yín wọ́n á pọ̀ ta yín láṣẹ èrè. bó sì ṣe wà yẹn kò sẹ́jọ́ lọ́wọ́ wọn o ní bàbá wọn àti ìyá wọn bí wọ́n ṣe máa ṣe nìyẹn wò ẹrú tèmi lélẹ́yìí o ó ti wọ̀. sáré mi bá yín ọwọ́ alájí la sísìn yẹn náà yòrò. five thousand ni o. ẹ̀gbọ́n five k ó kéré inú ayé gan máa fún yín six k. six thousand. wàláì máa fún yín six k. ẹ máa bọ̀ ẹ wọlé ẹ wọlé. fẹ́ bàjẹ́ ni tó ti gbàgbé ni bó sọ fún yín yẹn pé ẹ máa rí mi wò bí ìran ṣé mo ti dé sàbí mi tì dé. mo ti sọ wípé inú mọ́tò ni wọ́n gbàgbé fóònù wọn sí. sórí gbogbo ètò ìsọ yẹn sítórì mi àyíkẹ́ mi torí tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ tán màá yẹ kó mọ́ sínsìn tó dà ìpolówó ìbùkún ni ẹ ṣá ẹ sọ bí sọ bí fóònù yẹn jẹ fóònù tó mú yẹn lórúkọ gbà yẹn fóònù tó two hundred fifty thousand sọmọ ṣá sọmọ torí kọ gbà lọ́wọ́ ẹ òun ṣòwò èrè àbí ẹ tí bá ní kò wáyé mu ẹ sì sọ wáyé kò mọ ó dà wọlé burúkú ni ẹ ẹ jẹ kó bà wọlé burúkú ni tó ti máa ń bọ̀ yàrá yàrá ló ń bọ̀ tí máa ń sọ̀rọ̀ yàrá tí máa ń sọ̀rọ̀ tí máa dọ́ pálẹ̀ nu ẹ máa ṣẹ́ bọ̀ lóhun jápàtà jọ. ṣọ́ọ̀ṣì mo wà ní báyọ̀ bá fọ́pọ̀ ọmọ bí ọ̀pá wúlò lọ́lọ́pọ̀ yá ọ ọlọ́run ti kú wa ee ee ee ee torí bàbá torí ọmọdé jẹ ètò bàbá dé ayé mi ọkọ. kí ló dé tó ń wọ mi kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ èwo làwọn kí ló ṣe wọ́n tó ń gbọ̀n báyìí kí ló ṣe yín. màmá ẹ jẹ́ ń sọ fún yín nǹkan tẹ́ ẹ bá wí gangan ẹ bá wa gangan ní kẹ́kẹ́ mi gbọ́ èmi ò rán yín iṣẹ́ o. mi ò fẹ́ mọ nǹkan tó ṣe gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ń fi ìyàjọ obìnrin báyé yín ṣe máa ń rí inú mi wá dùn gbọ́ ìṣọmọ mi mo tàkàṣẹ o tún wá jọbìnrin ayé rẹ̀ rè ọlọ́run a máa bá èèyàn jẹun góyàn dì máa rọ kí ló dé tó ń fa mi lọ bá bàbá kù ti kún ẹ lápá tẹ́lẹ̀ jọ́kọ̀ kejì ọlọ́run ti mú ẹ ìyá ìwé ìyá bàbá rẹ wò ló ṣé o máa bá bàbá rẹ ṣé o lè máa bá kọ́kọ́ ẹ lọ́kọ́. wọlé. báwo ni màá ti tún ìyá ẹ mú. ṣẹ́gun ni. Ah, ẹ̀sà ṣẹ́gun ni. ọtí ẹ̀dá bẹ́ẹ̀ n tó jọ aláìgbọràn rí lójú ẹ̀rí yẹn that's nice good of you go ahead go ahead go go. yàrá Oh! balẹ̀ láàárọ̀ kùtùkùtù ẹ̀wọ̀n talẹ̀ wáwá talẹ̀ béèrè o. <laughs> mo tún wá rọmọ náà tún wá lè fẹ́ ṣìkàpù ta ló béèrè o. ẹni ni. nígbà wá jẹ́ bàbá búkì nǹkan kí n tèmi pẹ̀lú bàbá búkì. mo ní kí n wá bẹ̀yìn ni ẹ mọ̀ pé bàtí bàtí búkì ti ṣèṣe lọ́wọ́ ọ̀sẹ̀ kẹta ẹ̀ ni ọmọ yín ti kó kúrò nílé bó bá kó jáde kó kó jáde iṣẹ́ ọwọ́ mi ni gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ máa ń fi ìyàdó kọ́ láwọn ọba ọlọ́jọ́ ẹnìkan máa fún yín dàjọ́ ó wá ń dọ̀bálẹ̀ èmi gan wà láàrin àwọn tí ní kíyà búkì kẹ́rù kó lé ṣé o fẹ́ gbọ́ kí ló wá fẹ́. ẹ jọ ẹsẹ̀ wọ ọlá ọmọ yìí ọlá búkì ẹ bá ń wọ ọlá ẹ. táyé yín mo wá ní gbogbo ẹ̀yàn ọmọ yẹyẹ ọmọ ìfẹ́ mo jẹ ìfẹ́ lọ sí mọṣímà fún. ọlọ ọmọ ẹ wo ọmọ tó jẹ pé bí n bá rọ ní mọ́tò àbò nílé màá gbé fọmọ èmi ò ṣe ìyá ọkọ bọ́ǹfìtà o ṣùgbọ́n ìyẹn ọkùnrin tẹ̀ wà nowadays of memory ẹ̀ náà ìṣì. màmí ẹ jọ àjọ màmá mánéjì ara ni kò sẹ́ni tó dáa tán. ẹ dá má yá rẹ wò torí ẹ mo ṣe lọ náà ṣì máa ṣù sáájú dúró mọ́ ọ̀gá rẹ̀ ó pẹ́ tó fẹ́ lòmíì ṣe dádì ẹ̀ ìmọ̀ dádì rẹ̀ fìyà jẹ̀rẹ̀ rẹ̀ bolo ó yẹ gbọ́n gbọ́n grouch gbọ́n grouch for memory gbọ́n grouch wọlé wọlé wọlé. jáde. ọfà àwọn àkúnú ìṣẹ̀lẹ̀. kí ló ṣe é. kò sí nǹkan tó ṣe mí náà. ìwọ tó yẹ pé ah, ní school tó mo expect pé ọmọ tó máa jẹ báyìí. wọ́n fi ẹlẹ́ ibi tó rí bá dání sílẹ̀ yàn ń mo ṣe ń bọ̀ láti lè láti gáràjì ní ẹ̀yàn gan bí a mo lè rí àwọn iṣẹ́ jámájámá kan àti mo ní kò sí lẹ́nu kò sí kò sí lẹ́nu bí a mo lè rí iṣẹ́ kan bẹ́ẹ̀ náà. bàbá kì ah! mo long story ní sá long story long story. ta nọ́mbà ẹ ṣe o fún mi nọ́mbà ẹ tí má pè ẹ kó gbé e o. alẹ́ ló lè ní e pé àmà bá di pé alẹ́ mi àbí ara ni tó pọ̀ ṣá. ìgbẹ́ lálẹ́ àbí mm. pé ẹ̀gàn báyìí gan. Oh. fún mi wọn lé mò ń tàjẹ́ ọlọ́mọdé yọ bátìrì ẹ̀ so wọn náà gbé bátìrì kan wà nù ẹ̀yẹn wọn máa ń kú máa ń jọ So, wọn so pọ̀ máa ń jọba àṣẹ síra wọn ni. kéètì má pẹ́ kó pé o. àwọn ah, máa gbé so by eight o'clock lálẹ́ wọ́n máa sọ. kí oríṣiríṣi ọ̀rẹ́ mi níbo lè ti mọ̀ wọ́n bẹ̀rẹ̀ mi. wọ́n ń dáṣà mẹ́fà yìí sórí bọ̀bọ̀ nígbà táwọn jọ wà ní school ó brilliant tẹ̀bí wípé àwọn ọmọ àwọn obìnrin báyìí máa máa lọ to ìwé síwájú ẹ̀ pé kó jọ kó bá a assignment wa ni hmm. because mo rẹ́ẹ̀sì pé jọ́sí máa rí báyìí mọ̀ pé ní tó brilliant bí akin rí kó kó wá òkè gan kó wà nù bẹ́ẹ̀ sí ní ó i'm like wá. no <laughs> ẹ kí ló wá ṣẹlẹ̀ gangan sìn kò yé mi. ìdè máa oh. wò ó nígbà tí gbogbo èèyàn tó wà sùn mo máa crush lé lórí as in i love this guy. really ah, èmi dẹ̀ ni mi ò mọ́mọ́ yìí máa lọ gba ọkùnrin. Ah, ìwọ gan ti fọkọ náwó náà gbọ̀ngàn tó ń sọ ó nígbà ìgbà tẹ wà ń sukú ló lọ́ọ̀fù yàn wá ti gbé súnmọ́ náà àbí kí ló fi kí ló fi ń ṣèyàn. ó ṣe máa gbé súnmọ́ ah, èmi ò láìkí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó mọ̀ pé láti lẹ̀ mi bí nǹkan tèmi pé ah, jẹjẹjẹjẹ ni. <laughs> Oh, so ọ̀nà tó bá lọ́wọ́ ẹ̀ sì wá mọ̀ pé <laughs> ó ga jù. dá mi lọ́la wà nílé. bẹ́ẹ̀ ni wà nílé. bá mi kó bá mi kó bá mi. ìyá ti jẹ́ tẹ́mi ó ti wú ó ah, ti wú. Ah pẹ̀lú ọkọ mi pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ wo mo ní sáré wá wù ẹ́ ni tó ti gbọ́ àbúrò àwọn àbúrò yín kọ́ níbo náà lọ bàbá yín kọ́ ṣé wà nílé kò lè sí nílé kò lè sí nílé gbogbo lílọ bíbọ̀ ẹ̀ náà àìtó náà ló máa bá bọ̀ mo mọ̀ pé ìyà máa jẹ yín ah. bí mo sọ fún ẹ kò tẹ̀lé mi o kọ̀ ó lóò tẹ̀lé mi ó ṣàfẹ́ kú sínú yàrá lọ́dọ̀ bàbá ẹ̀ mi ṣó rí mi ní orí pé mọ́mí ẹ ti change. èmi ò lè wọnú ilé yìí mọ́ mo ti sọ fún ẹjọ́ mi ìlè wọ bí mọ̀ wò mo ní tá a wá fún yín kankan ni kí máa fi change ara kí máa fi kí máa fi kàn fi jẹun mo ti gbọ́ ọkọ mi mo lè wá bímọ ọkọ mi jọ má jẹ́ nǹkan ẹ̀ mo lè wá bímọ mi lè wá kú sínú yà á jẹ́ nǹkan ẹ̀ lélẹ̀ mo ti gbọ́ má jẹ́ kí dáàdì ẹ̀ mọ̀ o tọ́jú ẹ̀ ìwọ àtàbúrò ẹ̀ kí máa fẹ́ kankan jẹ ìjọ tó bá fún yín lówó oúnjẹ yọ ńbẹ̀ tó gbọ́ bí ẹ fẹ́ ra pint ẹ fẹ́ ra búrà ẹ fẹ́ tọ́jú ara yín ń tó ti gbọ́ ọkọ mi jọ mo mọ̀ pé tó bá pẹ́ tó bá yá wàá wá mi wá wàá mọ́ mi wá nígbà tí ìyá fẹ́ mú yín pa wàá wá mi wá kò wù mí náà bí a ń jẹ yín báyìí kò wù mí tó ti gbọ́ ọkọ mi bá mi káwọn bẹ̀rẹ̀ sí gbọ́. má sọ fún dáàdi pé mo wá o má sọ fún pé mo wá o ọlọ́kadà ẹ jẹ́ àmọ́ ọ ẹ ṣe ọkọ mi tó gbọ́ bye bye. gba omi ìlú ìlú ìṣẹ̀lẹ̀ wọ̀. gbogbo tó wà lára mi gbogbo ìwọ̀ tó wà lára mi ló fẹ́ ẹnu fẹ́ báyìí. o máa wẹ̀ tí ẹni mi ò rí. ya wẹ̀ tí ẹ dáadáa mi ìwà ètò ah, ah, kí ló tó ń sọ̀rọ̀ báyìí náà inú two hundred hundred thousand wọ́gbọ́n burú. Ah, business iye tí mo ní. má má yẹ ká ṣe ibẹ̀ jẹ́ kó pé nà ó máa ṣe fifty thousand. jíìrù ṣé àwọn wa bẹ ọmọ pé ti bá dàn sí ojú wọn máa ṣe kàmìkàmì kàmì máa róríṣiríṣi nǹkan tó máa wọ̀ mí lójú. Ah ah, ṣáyẹ kó Ah ah, kéèké afa ah, kí má jòkó sílẹ̀ lẹ̀. so tinú jọ tó ìjọ náà àdéhùn àjọ má yẹ kó yẹ one fifty mo máa manage ẹni má yẹ kó yẹ mo mọ̀ ẹ́ o hmm. jọ jẹ́wọ́ pé o jẹ́wọ́ pé o jẹ́wọ́ pé o. all right o all right. Ah, ah, mo ti mọ́ra. Ṣé mo wà stress lọ́wọ́ <laughs> ẹ̀ tó mọ́? Ah. àṣà àwọn lọ láti lè pọn bọ́ sí ìrìnkàn wọ́n ti wọ́n ti wọ́n mọ́tò wọn yá lórí fifteen naira wọ́n máa fẹsẹ̀ lórí two hundred naira. ó fẹsẹ̀ tẹ́sẹ̀ bá ti wà ń bẹ̀. ẹni wò ṣe sí problem ní ìṣe ìwé ó ṣàpàdà wá sí ìdí mo ṣe ìwé wọn bá mi. jọ kí ló wá fẹ́ ṣe gẹ́gẹ́ bí mo sọ lórí kí ló fẹ́ ṣe. Hmm. Ah. ó wò bóyá kí márùwá márùwá kí n fún wa márùwá bí agbẹ́tú fún ma jámà má ṣáà jẹun. ṣé owó wà nínú márùwá bẹ́ẹ̀. àná ah, máa ń jẹun àwọn mẹ́ta tó wà nílé wọ́n máa jẹun so mo wé márùwá ẹ̀ ṣá. márùwá hmm. ah, márùwá. Wow, fantastic. Oh, dá o mọ́tò wa tún mú jáde ni o ah, ìyá tún mú ẹ̀fẹ́ ni ìyá tún mú lọ́dọ̀ wọn. ọgbọ́dọ̀ tẹ̀kẹ̀ ẹ̀ dáadáa o tẹ̀kẹ̀ mọ́tò yẹn dáadáa o. èmi tí mo wà máa lọ láti tẹ̀kẹ̀ lọ́wọ́ wa wà ní tẹ̀kẹ̀ mọ́tò. mi ṣe bí ẹ báyìí a ó ra àwọn àjẹun bísí gan rà torí ẹ̀ náà mo ti ń sọ fún yín pé kẹ́ lọ rà in fact tẹ́ bá rí ẹ máa láìpẹ́ gan. ṣé pọ́blẹ́mù ń bà mí ìmúlò máa wà bí wọ́n á ṣe lọ gẹ́ẹ̀tì owó tí màá fi lọ kó ọjà yẹn. ó bẹ́ẹ̀ o. ládùúrún báyìí òdì táyì tẹ̀ pẹ̀lú ẹjọ́ sọ. ó dùn ọkùnrin sá ó lọ̀rọ̀ ló mú mi. Ah. ẹ kí ló dé tẹ̀yìn òyìn ọkùnrin sùn tó bá ó dọ̀ lórí lórí ọdún wọ́n ń jẹ èmi lówó wọ́n ń jẹ ògùn lówó. mi ni jẹ́yìn lówó sá. ó ti yẹ inú mi lè ṣùgbé inú mi lè ṣùgbé gbogbo nǹkan ti dẹ̀ fi ń ṣépè fún yàn inú mi báyìí ló wà tí n bá tú jáde fún ẹ àwọn òbí ẹ àwò tí wọn ní ríwo má jẹ mí lówó o ti gbọ́. mo ní jẹ lówó sá. ní jẹ sá. ṣé kò sá. ẹ kọ́kọ́rọ́ mọ́tò yìí wọ́n máa bá mú fún wàá dẹ̀ mú àwọn particulars ẹ̀ wàá kó lè lọ́wọ́ agreement form yẹn jẹ́ kó sign ó ti yẹ ibi tó ìmọ̀ sáyẹ̀nsì ti bá dé màá wá sign ẹ̀. ẹ ṣe kò sá wọ́n fẹ́ ṣe gan ṣàṣẹ ẹ̀ ẹ̀mí ló ló fẹ́ dọ̀bálẹ̀ fún mi. mo ń dúpẹ́ lọ́wọ́ yẹn sàn. Ah. wo ìdọ̀bálẹ̀ ò kì í ṣe wà àìmọ̀ yẹn tó ti wá gba mọ́tò lọ́wọ́ mi tó yẹ pé ẹ ṣe gan ṣàn náà lọ sọ owó tèmi gbọ́dọ̀ pé o. ó máa pè sàn ó máa pè sàn. kí ló dé tó ń bẹ̀. owó mi gbọ́dọ̀ pé oúnjẹ ògùn lówó tó bá jẹ mí lówó wọn á gbọ́ ẹtì ó ti rí wọn àwọn fámìlì ikú lélẹ́yìn ó ti gbọ́ mo bá èṣù mulẹ̀ ó gbà bó dáhùn kí ni kí ló dé mo ní ipa máàkì mi mọ́ a lájú ẹ̀ dáadáa tó ti rí wọn torí kójú wọn ṣáná àwọn fámílù àṣàlà ìlú ni wọn o tó pín o o tó pín. wo sọ ya máa lọ sí ìdí mọ́tò bàbá wa báyìí. aṣojú náà ló ń kí wọ́n má jẹ́ kówó pé wàá mọ bóyá tí mo jẹ́. ẹ ṣí gbèjì. ẹ ṣí gbọ̀nsẹ̀ ẹ ṣí gbọ̀nsẹ̀. inú káfà. àwọn òjìrì mọ́ ọkọ̀ yìí ni o sọ̀rọ̀ kò wọ́ọ̀kì rárá kí ló ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ sọ̀rọ̀ náà. máa máa sọ fún ẹ létà. ọwà ọwà ìdí ká kún ìgbà ìrìn ìjọ má bínú. fún wọn lẹ́sìn ìjọ má bínú ìjọ. Ah, for the past three weeks ní ìsinmi àmì ìlú oṣù williams. mo sọ fẹ́ ní mọ́tò ìjọ mi lẹ́nu ó yọ mí lẹ́nu gan náà. kí ni wọ́n wá sọ fún wọn. mi ìfẹ́ ní ìtọ́dọ̀ wọn mi ṣe máa rápìd owó wọn tó máa fi wọn jọra wọn. Hmm. owó tó ṣe ó máa fi wíìgì àtúnṣe ṣiṣẹ́ wọn. so owó tó bá gádà sọ fún mi màá sẹ́ndì owó sí ẹ̀ tó ń lọ lọ fún ẹ ilé assurance tó mọ́tò ìmàtó pawó fún mi next mm, kí ni nǹkan tó ṣẹlẹ̀ gbọ́ bóyá kí fún ẹ yẹn. ó kàn ni agídí fi ti dé ìgbà yìí. kí ni nǹkan tó ṣe gbọ̀ngàn bí lọ sọ́dọ̀ mẹkáníìkì. bóyá fún ẹ pọ̀npọ̀ ẹ̀ ni nígbà tí má ti start ẹ báyìí àwọn máa ń ń jà. máa wà gbé mm. gbé náà at least wàá fi lè ṣé mo lè fi mọ́tò ìgbìyìn náà. mo wọ orí ara ma drive lọ. ṣùgbọ́n. wọ́n wí pé lórí burúkú ni wọ́n lu ọmọkùnrin ránú bí iṣẹ́ àmà ni títì rẹ títì ìfò títì ikú tí ó pa ni wákà mọ lẹ́yìn òsín bí oníwọ wà níbí sọọjà wèrè. ṣé mo sọ fún mi níta mẹ́rin sí pé wọ́n wà nínú yà wọ́n wà nínú ibà yìí nínú sáìtì. ẹ wọlé kó lọ bá wọn. ṣé mo ní wọn lẹ́nu géètì mo lọ bá wọn lórí. ìgbà tó rí wọn ò bá bù wọn sọ ń gbà náà ni wọlé kó lọ bá wọn mò sọ kan mo rò pé kó lórí burúkú ta ló mọ̀ sí. ó bàjẹ́ ó bàjẹ́ torí ìrí torí mi mo jẹ́ gbẹ̀ ṣe ìrí tó èmi lárakùnrin ó lè fi bọ̀dà èmi èmi lárakùnrin kẹfẹ́ mo lẹ́yìn òsínmi ó bá mi sàkí ó yà wẹ̀rẹ̀ ni èmi lárakùnrin èmi àti ẹgbẹ́ bàjọ́ tú alẹ̀ tó lè dá mi mú ni ó lè dá mi. baba olórí burúkú ọ̀fẹ́ máa kú lọ máa tì mí. kí ni sí ọtí èyí fún kọ́ rẹ̀ ah. àwọn tó yẹ kó bá fọ wàhálà omi tí a ń ṣe gbogbo táàpù lọ́jọ́ ti ká lọ́rùn. ṣé plumber. ẹlẹtírísà hmm, tó ṣe omi alọ́mọ́sọ̀ bíi wèrè mo ní àṣì omi ní ṣe plọ́mbà ẹlẹ́tísà ní somi kájẹ kó tẹ wá pé ẹ̀tí ẹ̀kọ́ lè rí kó tó pọ́ dọ́dọ̀ tèmi tí mo ti máa ń gbé ohun tẹ̀lé mi ti pẹ́ ọkọ lẹ́ máa sọ jí wàá bẹ̀rẹ̀ sí já ń ta ó bẹ̀rẹ̀ sí já àbẹ́ẹ̀kọ́ gbogbo globe tẹ̀lé anulẹ́sì ni gbogbo ẹ̀ náà ni ọ̀tàmá yìí àbọ̀ gbogbo globe lọ́mi. a ní ká lo fancy light ni àwọn náà ti mọ bling bling ni. ẹ sọ pé ayé ni mo bá ọ dáná mọ̀ jẹ̀mí lọ ayé mo bọ̀. ẹ sàn ẹ sàn ẹ sàn pẹ̀lẹ́ mi ò rojú eléyìí dáadáa tẹ́lẹ̀ ah ìwọ ni ìwọ orí ẹ̀ ẹ kújú mẹ́ta sí ò sí wàhálà. no kò sí wọn kò tí ì yọnu sàn ẹ mọ̀ mi mi ni mo wá gba mọ́tò lọ ṣe Williamson. àmọ́ tí rántí ìwọ ni pẹ̀lẹ́ sí ò sí yọnu sí ò sí wàhálà. ẹ n fẹ́ kẹ́ bá mi bẹ̀ wọ́n ni because ẹ mọ̀ mo ti jẹ́wọ́ ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ mẹ́ta sílẹ̀ so mo ti jẹ́wọ́ ọ̀sẹ̀ mẹ́ta sílẹ̀ jọ́ nítorí ọlọ́yà wa mi bẹ̀ wọ́n so wọ́n máa jẹ́ kó bí i oṣù kan mo máa fi fún ọ lówó bíi ọ̀sẹ̀ kan tó kù máa combine ẹ̀ so máa fi fún ọ lówó. ẹwẹ́ nu wèrè gan kìbí àgé àlùwàlẹ̀ aṣọ wa bẹ̀bẹ̀ ni lọ́wọ́ ṣagídí látàárọ̀ ẹ ọtẹ wa bẹ̀bẹ̀ ni. dájọ́ sẹ́ sọ̀ọ́ jẹ́wọ́ ni sórí orí ẹ ti dàgbọ́n tilẹ̀. ibo lọ lọ́mọ. ibi ibi ilẹ̀ pamọ́ ojú òre yẹn. ilẹ̀ pa náà ni ó gbọ́ last. ọgbà kọ̀sọ́nmẹ́ǹtì ọ̀fìn náà ilẹ̀ pa. amọ̀rú yìí a máa rú yín dápé ẹgbọ̀kọ̀ lọ́lé ọdún ọkọ̀ tẹ gbà sọ́ọ̀dún mẹ́tì ẹ̀ wà mọ́ happy new year àbọ̀kọ̀ ọ̀gbọ̀kọ̀ tráfù gbalẹ̀ ọ̀jà on first of tráfù ọlọ́ọ̀jẹ̀ wọ́ ọ̀sẹ̀ mẹ́ta wà á fẹ́ kọjọ́sẹ̀ kan kọjọ́sù kan kọjọ́ didi òǹṣoògùn mi ń ṣoògùn òǹṣoògùn sí Williams Williams ò lè gbà kéèyàn gba ọkọ̀ lọ́wọ́ ẹ̀ kó lé ọ̀sẹ̀ kan péré tí gbọ́kọ̀ lọ́wọ́ èèyàn. wọn wọn náà máa fi làákà gbọ́rọ̀ mo dúró fún ọ pé ọwọ́ sọmọ gidi ọmọ tó mú lẹ́yìn jọ náà nǹkan sẹ́ẹ̀sì jọ wà. Mm, bẹ́ẹ̀ ni ìyàwó mi ni. àìrọ́ mo rò pé girlfriend ẹ ní. ẹ sì jọ wà bẹ́ẹ̀ ni tó kò gbẹ̀mọ́ àpé kò san gbèsè. ṣé gan o àwọn tó kálíbà ti ń gbà nù dáńsán lọ́sọ̀ọ̀sọ̀ kọ̀ọ̀kan ìbàjẹ́ pé ìbà dáa. ẹ mi lè sọ fún Williams ọkọ̀ yẹ gan kọ́ fẹ́ gbọ́ lọ́tẹ̀rẹ̀ àgbà lẹ́yìn lọ́wọ́ ẹ̀. Ah. màá sọ fún Williams pé mọ́tò yẹ ohun tí ń ṣe oògùn wọn à jẹ́rọ oṣù méjì olówó oṣù méjì rí ah, ọgbọ́kànlélẹ́ ọdún ní ọ̀dì fọ́ọ̀sì òun fi ń kọ́mọ̀lẹ́ bí ẹ pé ẹ pé happy new year ọkọ̀ ọlọ́kọ̀ àwọn ọkọ̀ àgbọ̀gbọ̀ tó ń fọkàn sí hmm. ẹ bá mi bẹ̀ wọ́n. àbò ìyá wèrè ṣé àwọn jẹ́ bí olùṣọ́ àgùntàn sẹ̀ tó ń kúnlẹ̀ yà dídí orí burúkú àbò sí èrè kílẹ̀ sọ̀sà kí n nà ìlúkulù àbí ìlú bàtà ọ̀rẹ́ ìfọ̀ lórí àbúrò. òní yí ọ wèrè Williams Williams ti wá jẹ́ntu o ẹjọ́ tẹ kàrọ̀ wá jẹ sọ fún ogúnlẹ̀ sí òun ọ̀rẹ́ mi ni tí n bá gbọ́kọ̀ lọ́wọ́ ẹ̀ kó fẹ́ sanwó níjọ́ kẹta tó bá mm. díjọ́ kẹyọ gbọ́kọ̀ lọ́wọ́ ẹ̀ mi ah. bó ti wà kọ̀lọ́kọ̀ lọ́mọ ọ̀yẹ́ wa lọ yanjú ọ̀rọ̀ olóbùkún tiẹ̀ náà tó gbéṣẹ́ fún plọ́mbà. ọkọ mi ò ibo ló dà. mímọ fẹ́ dúlé mẹkáníìkì ilé mẹkáníìkì láàárọ̀ kùtùkùtù tí àti ìjẹun. wọ́n fẹ́ sáré ṣe mọ́tò lè bẹ̀rẹ̀ mí apẹ́. ẹ ṣe mọ́tò ọmọ ò tí ì jẹun ọmọ wà nù lé o. màá bọ́ orúkọ kò bọ̀. Ah, ah, ṣé mo nǹkan tẹ̀ ṣe ṣá. orúkọ màá bọ́ orúkọ kò bọ̀ èyí kan tó kò bọ̀ lítòsí ibẹ̀ màá bọ́ ra bọ̀. Eh, ọmọ ò tí ì jẹun ẹ. mi yọ pẹ́ ìbọ̀. ṣé bí mo ń sọ pé tún kí ló ẹ̀wọ̀n lè kí ló ṣẹlẹ̀. jàtó jàtó eléyìí náà ló ń e. gbé e. ẹ má bínú jàre. ìgbà tí mo lọ kábàtà ilé kan ni mo gbọ́ bàbá yìí o lè ṣọ́ọ̀pù jáde. ẹ ta ló wà wà nílé ẹ. ìyàwó wà lè. bá a pè àwọn jáde. ipò wa má bínú má bínú. kẹ́kọ̀ọ́ sir. ẹ kọ́ madam. yes sir. ẹ jọ sir láti kó sir. mr ajá tó làbẹ̀ rẹ̀. ọkọ mi ni ṣé o sì sà. Mm, kò kó má bàa sí náà ni bọ̀ tó bá ṣàdé ẹ̀ láwọn àwọn ọmọlúwàbí kan wá pè wọ́n látọ̀dọ̀ ṣe ok kò sí kọ́nà máa ṣiṣẹ́. fún àfikún ẹ jẹ́ kó máa yọ ọ wípé game tó ń play Come and try ẹ̀ tó to try ẹ̀ ẹ̀ ní hey, máa lọ sí. ẹ ẹ wẹ́wẹ́wẹ́ mo gbé

màá mú ìyá ẹ̀ ṣọ́tí gbọ́ màá ẹ. sáré. nkọ nkọ eh? kọ́kọ́rọ́ mọ́tò dà. ọ̀rọ̀ lé ẹ̀yìn ní sùúrù ọ̀rọ̀ ẹ̀yìn lè tó yìí. kí mọ́tò orí burúkú wò lẹ́ ń bèrè. ìyó ìyó má bà tèmi jẹ́ o má bà tèmi jẹ́ jọ̀ọ́ tó lọ́lọ́. bàdá ìmọ̀ ọkọ sẹlẹ̀ ni pé ọ̀rọ̀ ọmọ ṣé ọ̀rọ̀ ọkùnrin ni ìmọ̀dá lóhùn. ọlọ́bìnrin wẹ̀rẹ̀ wọ kí ló dé wá nínú oṣù báyìí náà. wọ́n bẹ̀ wọ́n náà. mo ní sùúrù ní sùúrù. Eh, eh, ẹ ẹ ẹ ẹ fi lẹ̀ dájú kí ẹ lù. obìnrin ni ẹ bó ṣe wà yìí ajé mi lè jèrè. èmi náà ní jèrè ẹ. obìnrin ni. ìjọba mo mo mo mo bàtẹ̀ mi jẹ́ o mo bàtẹ̀ mi jẹ́ o. bàbá kò lè bàtẹ̀ ẹ jẹ́ filẹ̀. filẹ̀ oníyàwó nílò ìyàwó nílò. ẹ kí n wá àwọn bó ṣe ń pè mí ó kọ o. ẹ ẹ súnmọ́ jọ. bó ṣe ń pè mí ó bàjẹ́ o ó gọ̀ọ̀gan. bọ́dá bọ́dá bọ́dá yẹ kó fẹ́ sanwó yẹ ẹ̀gbọ́n ìjàre ìní sùúrù ìní sùúrù. ìlọ ìlọ ní sùúrù ah, lórí ọjọ́. bọ́dá bọ́dá bọ́dá. yé o. ẹ ń bò lòun fún rẹ wà kí ló dé tẹ ẹ máa gbé òun fún rẹ bọ bí. ó ní kó lórí burúkú tá ló ń kí kò dẹ̀ ní dá fún ẹ bó ṣe fi ṣe ah, kò ẹ̀yẹ. bàbá kọ mi ẹjọ ẹ má bí bàbá kọ mi ẹjọ ẹyin lọ́wọ́ bẹ́ẹ̀ ẹjọ àgbẹ. sókè tí sáko ni wọ́n ní kò bá ta. ṣé wọ́n ní mo bá sọ. ṣé kò lójú orí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ọgbà yìí. Ah, tó o wà lójú ṣé tí ẹ di ni. inú ẹ má bínú bọ̀bọ̀ pé kí ẹ ṣàánú wa. o gbọ́ nǹkan tó àwọn bọ́ìsì mi sọ fún ẹ sí. Ah. àbókọ. mo gbọ́ nǹkan tó sọ yìí ni mo fẹ́ bẹ̀ ẹ́ jọ láti wà. ọ ó tẹ lọ́pẹ́ wá láti fi ní àná. ó yẹ iná kí ni. ẹ yẹ kó ju yẹ bo ìwà láì wo bó ṣe lo mọ́tò bàjẹ́ fún mi. mo mo mọ mi òun ni mi fọkàn dé. o tún wá lò ó nìyẹn o tún kówó mi wá. àmọ́ ti kí orin à. o ti kó orin wá. ẹ mo ti kí orin à. o o o mọ́tò. ẹ o ẹ jẹ́ mi wá o lè o lè yó. ẹ máa wo wèrè o ti kówó wá. ìgbà wo ló dé kù. ìgbà wo ló dé kù. ẹ ọ ọ ọ ọ ti tọ́ ọ ti jọ mẹ́ta díẹ̀ náà owó ló ń pè yín o ti kórè wá. ẹ yóò ní yóò ní yóò lè yí. ìyẹ́ mi ṣe ń wọ ẹ̀yẹn. Ah, máṣá mi. ẹ ọ̀gá yóò mọ. ẹ ti ga sá. gbàwó yẹn kú ká. báyìí nígbà tó ń bọ̀ lẹ́kọ̀ọ́ ṣé tó gèètì ló gbà wọlé àbọ̀ smọ́gbẹ̀ wọ èkó. káàdì káàdì wí. Bàbá ó gbẹ̀yìn wọlé nìyẹn, ìpínlẹ̀ Èkó ló gbà wọ́n. Mo ti kí ó ṣe mí mọ̀mọ́, mo ti kí ó lélẹ̀. Ẹ ọ̀rọ̀ ẹ ti yé mi, ẹ ti ga sá, ẹ máa gbé wèrè yìí ẹ máa gbé ẹ máa lọ tì wọ́n bí dáhùn fáwọn onígbèsè sí. abíyèsí lọ́ọ̀tì lè ṣàkíyèsí bàbá ìtẹ̀rù wẹ́ ẹ mọ nǹkan tẹ́mi ìwé ẹ̀fẹ́ sọ wọ́n bí ká ṣe ni èmi kàn rẹ̀ lọ pé ká gbé lọ ká lọ yẹ pákó fún kó lè mọ̀ pé ìgbẹ́ kan ṣe kí ni òun mú èèyàn lọ. ẹ á máa yẹ pákó fún láti ní bọ́ tẹ́ pákó tí wọ́n fi dáhùn ti àwọn onígbèsè wa mọ́ tó bá ṣagídí ẹ̀yẹ jù mi ma bẹ su mi ma bẹ su mi ma bẹ su mi ma bẹ su mi ma bẹ su. ṣe ní ọ̀rọ̀ tẹ máa sọ abẹ́ ìlú. ọlọ́run kúkú ṣàánú ẹ̀ má ti lọ. Ah, ó ga ọ ilé tún tọrọ owó lọ́wọ́ mi last card tó dẹ̀ wà lọ́wọ́ mi gbẹ̀gbẹ̀ lè báyìí tó lọ lọ́wọ́ ah ó sì wàhálà máa fún obìnrin náà obìnrin nínú jẹ́ ń fún èmi sì lè ronú dèrò rẹ̀ nígbà tí deliver ṣe eléyìí máa mọ bí máa sort ara mi out hmm, jẹ́ ń fún. ṣe fún ẹ ṣe bí wọ́n kọ́ mo fún lówó mẹ́ẹ̀lẹ̀ kan ni. bẹ́ẹ̀ni èmi náà ni kò sí nǹkan kan tí mo fẹ́ fowó ẹ̀ ṣe àmọ́ ṣá ẹ̀yin tẹ́ bá ń ṣàánú báyìí gbọ́dọ̀ máa rà àánú gbà léèní ìlò dẹ̀ máa rí aláàánú ẹ̀ ẹnìkan máa gbéṣẹ́ fún ẹ iṣẹ́ yẹn ò mọ̀ ṣe ṣùgbọ́n ṣá o gbọ́dọ̀ gba iṣẹ́ yẹn tó bá ti gba iṣẹ́ yẹn níbi ayọ̀ ẹ àti àánú máa wà ẹ ibẹ̀ náà náà la wà o lè gbọ́dọ̀ gbà. àmàlà ẹ̀ wá sí ìmúṣẹ ni hmm. ìwo ló bá mọ́tà kàbírù tó ń darí afẹ́fẹ́ bá ń darí ayọ̀ mi wá fún mi mò ń bọ̀ wá ọlọ́run ọba kì í yá lógun ọdún bá ń darí aláàánú mi wá fún mi má yẹ kó jẹ́ àlà lásán má yẹ kó pẹ́ má yẹ kó jìnnà nítorí pé ìyà yìí pọ̀ ọlọ́run bá wá ṣàánú mi ọlọ́run sísá mi àwọn àgbóyìn yóò wà máa kọ́ mi lẹ́nu ṣáàni bá mi bú kínní síbí báyìí jàre. àyálájẹ ah. ah, àràfà tó súnmọ́ káàbà ṣe ń gọ ni ah, ẹ fún wa sìgá aṣọ nígbà tí wọ́n sọ eh, fún mi. ọ̀rọ̀ ń tẹ̀lé àbẹ̀wò ni wèrè tó wà òkè tó sọ mí kò fẹ́ fa sìgá mi pẹ̀lú wọn máa fi pa èmi ò ráyè òṣì o. àdìgún iṣẹ́ olúwẹ̀ ló kọ́ọ̀pù. Káyọ̀dé báwo ni iṣẹ́ wa òkè. à ń bolo tí ń bọ̀ náà. kí la tún rí gbọ́ gbolo ti ń bọ̀ ṣàlàyé fèmí àlàyé ló kọ́ máa ń ṣàn. ewu la mọ̀rọ̀ bí ní ọ̀yọ́ mo lọ sísàlẹ̀ ń bẹ̀ ẹ́ níbẹ̀ lọ ṣìyàn kan bẹ̀ ẹ́. Ah, ah, àṣàǹtì àṣàǹtì kí ló dé tó máa ń ṣe báyìí àkí ah, ló ń ṣe é gan-an ó kì í gbà tọmọ lọmọ ńlọrọ sí tó wá pè tó wá bẹ̀rẹ̀ sí ní bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ tó má bẹ̀rẹ̀ sí ní bá ewì bíbá ẹ̀ sáadà ń pè yàn wọ̀ ẹ̀. àǹtí mi ẹ jókòó síbi tẹ́yìn wà kí n máa tàgbó o níbo láti bo sí bo. ọ̀rọ̀ tẹ́sán yẹn pọ̀ gan-an ṣé ẹ̀ mú mi ṣeré ni láti bo sí bo ọ̀nà mi kẹ̀ níbi tí mo wà yìí lábẹ́ tẹ̀ yìí àǹtí ẹ gbàgbé ẹ rí fíìmù rí tẹ bá rí fíìmù wò lẹ́ẹ̀kan lọ́hùn ẹ ní wò tán ẹ ní wò tán bíi tẹjọ́ sí i kí ẹ lè máa gbégbá yín tẹ máa kúrò ṣé ẹ fi mi wọ ọmọ kékeré ni. mi láìkí ẹ o ẹ máa ń fi mi wá ọmọ kéékèèké mi láìkí ẹ. ọ̀sán tí kí ló dá mi dúró fún báyìí náà. ọlọ́run sórí bó ṣe wà yìí mo kàn rí pé o ní future ni wàláì mo rí future lára ẹ hmm. ajé wàláì your future is bright. pẹ̀lú mi ṣe wà yìí. ọlọ́run bàbí mo yẹ sọ fún ẹ sórí bó ṣe wà yọ́sùn ẹ máa pè ṣáà ni kò sí bó ṣe fẹ́ ṣe mm. ọlọ́run sórí anybody tó bá fi lè pè ẹ wọn náà wọn láàrin èmi àti ẹ mm. kó kọ̀ ọ̀rọ̀ sọ fún ẹ pé ẹ kó wá lọ ṣoògùn àbí kó wá lọ ṣoògùn àwúre kan mm. olórí burúkú ni ó ń tàn ẹ ni o sórí ẹsẹ̀ tó ń wò yìí ẹsẹ̀ tó ń wò yìí ó máa gbé ẹ débi re ọlọ́run bàbá god tó ń wò lókè yìí ó wà lẹ́yìn ẹ ó plug ojú ẹ̀ mọ́ ẹni wàhálà àfi kó o ṣoríire ṣá ókè o ò gbọ́ rí Ashanti ṣó ti sọ̀rọ̀ tán. bí mo ṣe wá sọ appreciate. mo appreciate mo ti ṣó ti sọ̀rọ̀ tán. wádẹ̀ ni mo ṣe wá sọ thank you. o da thank you. sista ẹran afáṣántì làgbò mu. ẹ bó ti What's your ṣá má bínú má bínú ṣogbọ́. mi ní sọ́ọ̀dù yẹn lọ Ashanti mò ń lọ ṣé mi fẹ́ lọ mú wọn kán bẹ́ẹ̀ wọ́n dá mi dúró. Káyọ̀dé Káyọ̀dé èmi ló wọlé tó yìí orí ẹ̀ làǹkọ̀làǹkọ̀ máa fọ́ka. àǹtí mi ẹ̀ mọ̀ nǹkan kan ẹ̀ mọ̀ nǹkan kan ṣẹ́rí bá a ṣe wà yí ẹ gbàgbé ẹ fi wòlíì wọ́rọ̀ ọ̀lẹ̀ àwọn àyà ríranjọ ẹni anybody lọ ọlọ́run ẹ̀. ìyá ẹ máa ṣe nǹkan báyẹn o jẹ́ ibẹ̀ ṣe wà ìjọkọ̀jọkọ̀. ọ máa nà ibẹ̀ ṣe wà ẹ máa sáré tí bàtà yín máa jágbe mo sọ bẹ́ẹ̀ ajé ọlọ́run. pẹ́ẹ́nù òṣìṣẹ́ sọ̀hún orí ẹ̀ dàrú ṣá o oh, stupid ọlọ́run ah. ṣẹ́gbọ́n mi ló ń ṣe bẹ́ẹ̀ yẹn bá sọ̀rọ̀ ṣé wọn bó ṣe jẹ́ sí mi ọmọ kó kún ẹ̀mí mi ni mo sampo ẹ̀ níjókòó. mama ẹ filẹ̀ adigun ok o fẹ́ máa fọmọ lake tiẹ̀ ń sè o fẹ́ máa fi wọ́ tírélà mama ṣé ṣé o yẹ ẹ mọ́ ni wo bó ṣe ń ṣe màámi ẹ jẹ́ kí n máa bá ọ̀bọ o ah. ẹ máa fún mi láyè kí n máa bá wí. wo tó tó tó mi ò dá ìwọ lẹ́bi o bẹ́ẹ̀ ni mo sọ fẹ́ mi dá ẹ lẹ́bi bí ó bá yẹ pé lè tẹ̀mí gan pé lábúrò mi tó yẹ pé lọ́ọ́ ṣe yàmàyàmà ó yẹ kó rí ẹ straight nínú ẹ máa máa ta òun sẹ́mi tí olórí burúkú ni ẹ ni. àǹtí mi á máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn máa sọ fún yín pé kẹ́ máa calm down you know. ah mo ti bá sọ̀rọ̀ ó dẹ̀ ti gbọ́ nìyẹn ah. arábìnrin ègbé ni fún ẹni tí a rán níṣẹ́ tí ò jẹ́ ègbé ni fún ẹni tí a ò rán níṣẹ́ tó tún jẹ́ arábìnrin kí ló dé tí ẹ fi ibùjókòó yín sílẹ̀ tẹ́ tó wá kọjọ́ ọjọ́ ọ̀la yín sílẹ̀. tí ó ti tán. nǹkan tí ẹ̀mí ọlọ́run sọ fún mi nísìnyí pé kò bá dáa kí ẹ padà sí ibùjókòó yín kí ọmọ ènìyàn má bàa pàdánù ọjọ́ ọ̀la ṣé o ti tán àbò tó kù tẹ́ fẹ́ sọ ṣó ìkù lẹ́nu yín ọ̀rọ̀ yín ti yé mi òun náà lè ṣe lè rí common dollar ẹlẹ́ náà lè ṣe rí wọ̀ àbí tóun náà lè ṣe lè rí common dollar ẹlẹ́ náà ta mo ti rí yín tán tó bá yẹ pé owó lẹ fẹ́ ni ẹ bá dẹ̀ sọ fún mi náà mo ní owó half money àwọn ọmọ rẹ sí kí ló kọ àmì ẹ máa fún yín kẹtẹ lọ fi change pààrọ̀ ọrùn yìí kẹ fi change kẹ fi wọ bàtà tó dá sẹ́sẹ̀ kẹ look cute ẹ wo bí ọlọ́run yìí yẹn ọlọ́run yìí yẹn kò rí yín kò rí yín kó sọ fún yín pé inú ìyà inú ìṣẹ́ ni mo ti kúrò ọlọ́run yìí ò rí yín kó sọ fún yín pé inú ìyà lọ́mọ yẹn wà o kò sọ bẹ́ẹ̀ fún yín ó wá ní kí n gbọ́dọ̀ wo ibi tẹ́ bá dé ibẹ̀ náà kẹ́tẹ́ àti ti abágùn ṣe ti gbọ́ mi ẹ má tún rírun ìrun rádaràdà bẹ́ẹ̀ sí mímọ́ kémi padà sínú ìyà inú ìṣẹ́ rádaràdà ẹ lọ ṣọ́ra yín. àwọn tèmi ṣègbè nítorí pé wọn ò ní ìmọ̀. to hell with you. Hey, he's okay, he's okay. Ah, sún síwájú sún síwájú kò sún wájú. ṣé ilé tó ń tún bí erin ah. ah. wọ́n fìyà jẹ ẹni. Ah, ẹgbẹ́ ìlú ìpa yìí báyìí. bàbá àti ìlú ẹ̀pà ṣé wọ́n fìyà jẹ ẹ tó jẹ ń ké láì alábòsí ní ọmọkùnrin yìí o ṣọwọ́kùn ẹ̀. ọwọ́kùn ẹ̀. ti ga sá. ó oh, surprise mi gan-an mo ní kẹ́ ẹ lù mí mo ní kẹ́ ẹ nàyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní nà lálùkù ṣé kò kẹlù lálùkù aluyẹjẹ ní òrẹ́jẹ kankan. Ah! bọ́ọ̀sì ti pàṣẹ wọ́n ká lọ kẹ́jẹ yọ lára. ẹ lókè lókè. nígbà tó ní kó máa lọ ọkùnrin yìí tẹ́ bá lù tó bá ṣe bẹ́ẹ̀ tó kú kọ́. ṣé nǹkan jẹun lọ́kùnrin? mo bèrè ní jẹ́ ìwọ̀n jẹun lọ pẹ̀lú ẹ̀ o mọ ọkọ tó fẹ́ mi ni. mo mọ ah. ọkọ ó ti pọ̀ jù. Eh. Ah. Ah, ó ti pọ̀ jù kí ló pọ̀ jù kí ló pọ̀ jù ó yá padà sínú ilé mi ò tẹ̀ gbé jáde mọ́. mo ti ẹ̀ lé mi gan padà mi gan lọ́mọ́ ẹ lù pa ẹ bá pa kẹ jẹ́. láti fàṣẹ sí wọn lù pa wọn lù pa. ẹ ẹ ìṣọ́ ra ẹ̀ tó máa ń gbàdúrà. bẹ́ẹ̀ ni wá ta ló jí rí láàárọ̀ yìí ah, ah. ẹ wò ó lókè à eh. gbogbo ètò ṣe yẹ ọ ń bẹ ṣeré ni ah. ó ti yẹ eh. ẹ ẹ wò nǹkan tí mo fẹ́ ọkàn ní ìdí apá àti ìtàn ẹ̀. ó ti yẹ ẹlú kọ̀ǹdẹ̀mù ẹlú apá àti ìtàn yẹn kẹ ẹlú kọ̀ǹdẹ̀mù máa jáde sí ti bá máa fi dé ẹ jẹ́ kó kó abọ́dì ẹjọ́ apá ti tọ ẹjọ́ ẹjọ́ kù sílẹ̀ kù sílẹ̀ ẹjọ́ ọwọ́ ọwọ́ ẹyẹ bàbá ẹlẹgbàá bàbá kan kọjá sùn báyìí. máa tó máa mú ṣe fún mi báyìí eré ni máa mú wọlé tó kí ni nǹkan tí mo tún fẹ́ ṣe. wo ṣo fẹ́ gbóòótọ́ wọ́n ti sọ wọ́n lẹ́nu wọ́n ti sọ wọ́n lẹ́nu wọ́n ní kọ́ bóyá gan-an oògùn owó ni wọ́n ṣe. ó tó kán sọ bẹ́ẹ̀ ó tó kán sọ bẹ́ẹ̀ torí kò sígbà tí mi ì bá sọ̀rọ̀ mo pè ní kọ̀ọ̀kọ̀ mo pè ní bàbá báyìí irọ́ ni agídí ni. àmì ìbá ti bá wọn sọ̀rọ̀ ìyàwó Chief Williams Chief Williams ìyàwó ni ẹ̀yẹn gbọ́n nǹkan lábẹ́ bá yín sọ gbọ́dọ̀. kí ni ìṣòro tẹ ní gangan tẹ fi gbé ẹrù ẹlẹ́rù sórí tẹ wá fa tiyín lọ́wọ́ tẹ ń fa kiri why. madam ọ̀rọ̀ nípa tí mi sọ yẹn gbogbo orí burúkú tẹ̀ ń ṣe pẹ̀lú ìyàwó ṣìf gbogbo chọ́chọ́chọ́chọ́ tẹ̀ ń ṣe pẹ̀lú ẹ̀ gbogbo ẹnu ṣìf orí o wà á kàn ní ká wá fún yín ní wọ́n nìyẹn àmọ́ next time tábà tún máa padà wá tẹ́bà ti jáwọ́ kó má fọ́ ní ìsinmi kẹ́ máa jásẹ̀ tẹ́bà á jásẹ̀ yẹn ẹ̀pẹ̀ ní ọmọ yẹn. aláàrẹ ta ni ká sọ fún mi ṣé òkè ṣé gbogbo nǹkan tó ń sọ yín pátá ló yé ó yé dáadáa àbọ̀ ọ̀rọ̀ là sọ fọ́mọlúàbí o tó bá dé inú aṣe kí ni mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀ kí ló tán tírẹ̀tì ẹ báyìí. kí ló ṣe ẹnu yín ṣì rí. ìbọn náà ti mélèé wa lọ. ṣàwọn pẹ́ gbẹ̀mí lọ tí máa kó bá máa fún yín sáìzì yín kí ló ṣe lè. ó wà ókè rárá wọn á ṣe fún yín nísìn ṣé wà ókè. ee kí n má jàǹbí ẹlẹ́tì máa mi olókìkí lè ta ẹ̀jẹ̀ skẹ́jọ́ mi dídà kẹ jáwọ́ lẹ́yìn ìyàwó chief tẹ má tẹ̀lé mọ́ tàbí kẹ já ẹsẹ̀ kẹ ìgbòrán alákejì lọ ẹ máa mú kan nínú méjèèjì. ẹyin dá ẹ abẹ́lẹ̀. ọ̀rẹ́ ṣé ká máa lọ bí táwa ń lọ. ṣé ká máa lọ. wo mi ti pò pọ̀ kàn ń sìn. ṣọ́kọ bó ṣe máa ṣe nìyẹn tẹ́ bá tí a ti fẹ́ lọ síbi kan tó máa máa tó fún pé ò lọ mọ́. adéjọkẹjọkẹ adéjọkẹ tèmi nìkan wo lẹ́yìn pé àbá mu ọtí ìyí àbá jẹun tán ká wọlé kí iṣẹ́ kọ́ bẹ̀rẹ̀. bíbí ẹ sọ̀rọ̀ bí ẹni tó lè ṣe náà. léè bíbí ọwọ́ mẹ́wàá oh. kò sá kò sá kò sá kò sá kò sá kò sá kò sá. Hey guys ò ṣe gbé kò ṣe gbé. ẹ gbé e. ẹ ní sùúrù sáà. ṣé o mọ̀ pé orí pé àbá tiẹ̀ wá sí bíbá ṣó ti yẹ wá ṣé oṣòfin ló gbé ẹ ni èèyàn gbà sọrí mẹ́rin mọ́tò òkòrò mọ́tò sàn ọ̀pọ̀ tó wá sí fàájì kan bíbá ẹ kó rí ẹ o. ẹ̀yin guys ọ̀rọ̀ yóò ká gan. afẹ́fẹ́ lásán ló gbé lọ. Yeah! ló fẹ́ kú. ó fẹ́ kú. bẹ́ẹ̀ ni sá. ẹ̀rù kún bẹ́ẹ̀ àbí. mo ṣe ẹ ṣe bí mo sọ fún ẹ mo ní ẹgbẹ̀rún Samuel kò lè Samuel mi lọ́wọ́. mo lọ sábúlé ni. ìwọ lọ sábúlé. mo lọ sábúlé. ìwọ lọ sábúlé. bẹ́ẹ̀ sá. èmi wá níṣẹ́ tí n fẹ́ ràn ẹ́. percent bí àwọn nǹkan mi ṣe ń ṣe mo ń sọ fún sà ọrọ̀ ajé mi ti fẹ́ máa sílé o hmm. kò tiẹ̀ ní wà to my to my test ẹ jọ̀ọ́ how do we go about it bàbá fẹ́ ṣe kò sí bí nǹkan ṣe ń lọ yìí ah bàbá kọ́mọlẹ́rán máa bá jẹ́ kókó ní ọ̀hún problem kì í san ọba yẹn kí ló máa bá yẹn sá. dúró kó ṣe mọ̀. sá. yóò dá o fún ọ. fí hmm. n bá gbọ́ ẹ̀yìn dáadáa ńlọrọ̀ ajé rẹ̀ ń ṣe bákan bákan ah! dájúdájú gbogbo àjò tá a ṣe fún ẹ ó ti rìn rẹ nù. Ah! kó má rẹ o kó má rẹ o bàbá kò gbọdọ̀ rẹ rárá ifá ti sọ̀rọ̀ ó ti ní kunlé fagbárí ṣe lé kẹlẹbẹ òun ní fọ̀nà fún ṣòdodo adéábọ́gà rárá ìtí ń ṣàkọ́bí elédùnmarè olówó wù mí ní elédùnmarè ọ̀gàn rárá ìwọ́láwọ́ olé elédùnmarè ọ̀gàn rárá ilé wù mí kọ́ elédùnmarè ọ̀gàn rárá ìwọ́láwọ́ olé elédùnmarè ọ̀gàn rárá ẹ ṣéun mi ní elédùnmáre ọ̀gàn rárá ìwọ́láwo lé elédùnmáre ọ̀gàn rárá gbogbo réhùn mi elédùnmáre ọ̀gàn rárá ìwọ́láwo lé elédùnmáre ọ̀gàn rárá ó sì mọ̀ ètùtù láti ṣe fún ọ bá a bá ti ṣètùtù ọ̀gàn rárá fún ẹ tá a tún fi gbáǹdì báyìí lówó rí ò bá bú jọ yóò bá ìlọ́pọ̀ ìlọ́pọ̀ yóò bá tún wọlé bàbá èlò ló máa ń ná mi. Oh, yóò ná ẹ lówó. ní ẹ̀sọ́ yẹ. twenty thousand yóò ná ẹ. sá. twenty thousand. twenty thousand. yóò ná. mà fún two hundred thousand. ẹ eh! two hundred thousand. ọ hmm. oh, ọlá rẹ ti dé owó rẹ ti bùmù wọ́n ti mọ owó ti yarọ sílé rẹ two hundred thousand dúró èmi bèrè lọ́wọ́ rẹ̀ ta ló lówó lẹ́yìn ta ló lówó jù lẹ́yìn lọ. kò sẹ́ni tó lówó kò sẹ́ni tó lówó ju pounds lọ. ṣé jìnnì pounds yóò jẹ sí ọ owó ọlọ́run yóò búyọ gbàm ayé mọ̀ ah! mo trust yín. káyọ̀ dúdú dà. Ọ̀gbẹ́ni. pé àwọn ọmọ ẹ̀ látàárọ̀ ó ṣe yẹ ká ṣe kí ni nọ́mà ò ó à. ẹ sọ fún sẹ́yìn mú mi lọ náà ẹ sọ fún sẹ́yìn mú mi lọ ẹ sọ fún sẹ́yìn mú mi lọ ẹ sọ fún sẹ́yìn mú mi lọ ẹ sọ fún sẹ́yìn mú mi lọ. Swahili eko ìjọba Swahili lórí. kò ní bàjẹ́ fẹ́ràn Swahili ẹ̀rẹ̀ ní ṣiṣẹ́ sí ṣẹ́gun ìwọ ìwọ ṣẹ́gun ah. ó dẹ̀ ti gbàgbé ni mo sọ fún ẹ o mo ní mo ṣòro ṣẹ o mo ní tó bá ṣẹ̀ mí ṣòfò ó wá mọ ọmọ òṣẹ mi. eko. ọtún mi ra ń gbà àwọn fámìlì ẹ náà ó wá bá mi pé oníṣòro o ní problem kí n fẹ́ lówó mo fún ẹ mo tún ṣe fàájì fún ẹ. èkó bóyá ní mo yẹ sọ. ó wá jẹ́ kó ọmọ tí ò tó mi kó máa ti ń dá wájú mi bọ̀ máa jẹ́ kó mọ̀ pé kò jù báyìí náà lọ. mi ò nídìí owó ọwọ́ ẹ̀ mọ́ o àbí báwo owó yẹn kéré gan mi ò nídìí owó ẹ̀ mọ́. ọ̀rẹ́kan téèyàn kì í ṣe tí wọ́n tara bọ̀ tó fi rí tójú ẹ̀rín máa jẹ́ kó tù yá ẹ̀rín. ẹ̀kú jọ ṣàánú

sọmọ ẹ tẹ́lẹ̀ o gbàgbé ah, ah, ni. Ah, epo yìnyín bàjẹ́ lẹ́ni. sọmọ ẹ ẹ̀rí kúrè yálàyà yálàyà olóṣì ni ẹ. ẹ bẹ̀rẹ̀ ní ìgbẹ́lẹ́ ní wàá kó àbí ṣẹ́gun kọ́rì ibo ló dà ibo ló lọ. mo ti sọ fún yín so many times pé kẹ́hìn máa pè mí ṣẹ́gun káyọ̀dé mò ń jẹ bọ̀dá ló máa ń pè mí ṣẹ́gun mo ní kọ́ni máa pè mí ṣẹ́gun mọ́ orúkọ tẹ́mi mọ́ ẹ sí nìyẹn ṣẹ́gun. ẹjọ tó lọ ẹjọ ẹ ní respect bẹ́ẹ̀ ṣe wáyé o. kí ló dé. tálẹ́ lẹ́yìn ẹ ṣe wá rí báyìí tẹ́lẹ̀ àbókùtọ́ ẹ̀ ń bá mọ̀ yìí ẹ ẹ ẹ dúró bẹ́ẹ̀ bá ń lọ bí eré ọmọ dáyé dúró. dáyé ẹ̀wọ̀n polo àti ṣọ́ọ̀tì nìkan ẹ wá dé fìlà gọ̀bì sí ìyá ti mọ̀ pé ayé yìí ó mẹ́ ẹ ẹ ti bọ̀dá sí ẹ máa pè ní ṣìgò. sẹ́yìn ni. má ṣe pé fún má ṣe pé má ṣe pé fún èmi mo fẹ́ fún irọ́ mi ò mi tó ń kú èmi pa èmi o. ẹni tí wàá tiẹ̀ jọ ó lè fi tiẹ̀ kó báyìí torí ẹnu ẹ̀ bébébébé kò ń ṣe ó gbẹ̀yàn náà máa sọ̀rọ̀ sí ẹnu ẹ ti mú jù ẹlẹ́nu pẹlẹbẹ òsì bámi ṣẹ́gun wọ jẹ́ kiri ẹ̀ wọ gbà bámi mánéjì owó yìí. ẹ o. irọ́ mà ni o tó dàbí àwọn tó ń kólẹ̀ lọ́mà káàkiri. ó dàbí pé òye fẹ́ kọ́ mi. òye kọ́ ẹ àti àti ìjẹun ní ẹni yìí wúdẹ èèyàn tẹ̀tí wá rò pé wá mẹ́yìn méjì jáde lágbo wọ́n wọ́n ta sàn méjì ṣẹ́gun ṣẹ́gun ìrọ̀ ìrọ̀ ìrọ̀ ìrọ̀ àìrọ̀ ọ̀rọ̀ kan lórí burúkú ni wọ́n dára kí n ṣe olórí burúkú ni èmi á lọ sí site màá lọ gbowó wá fún ìjà yín èmi á pín owó yẹn fún yín lórí òjò orí ní bàbá sí olórí burúkú yín máa rán ìyá yín iṣẹ́ ẹ̀yin á máa ṣe bákan bákan ẹ bá ṣe àbọ̀ lórí burúkú ni yín ni kẹ́ ẹ jábọ̀ fún mi ẹ̀ nílẹ̀ jábọ̀ fún mi ṣọlá ní burúkú ni yín ni. àṣántì àṣàṣì kí ló ṣẹlẹ̀ gangan náà ah, ọgbẹ́ni wo èmi ò kọ́ gbogbo eléyìí jẹ́ kí ló ṣẹlẹ̀ gangan náà wà á dé ibà wàá kọ́ máa pariwo wàá máa pariwo ó dáa sọ bíbá ìdí gáràjì ọgbẹ́ni ọtí ni mò ń tẹ̀ ọ́ mi bíbá yóò ṣe gáràjì tó lè máa pariwo kò yẹ kó rí ẹ kó ṣe kí ni kó wálé ah. kí ló ṣẹlẹ̀ gangan. àǹtí mi àǹtí kí ni. lójú àwọn ọmọọṣẹ́ mi lè ṣe ń bá mi sọ̀rọ̀ báyìí. Ah, ó pọ̀ ó pọ̀ tó bá ti ń ṣe báyìí ẹ stop ẹ mo ti máa ń gbà mi ní gbà fún yín ọbẹ̀ ká wojú ara wa a máa ti bọ́ra wa. ẹ kí ló wàá fẹ́ ṣe tó bá a gbà ẹ wá bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ pé kí ló ṣẹlẹ̀ gangan. ó yá jẹ́ sọ fún ẹ sórí gbogbo nǹkan tó ń jọ ẹ lójú bó ṣe ń wábi tó wá rajà tó ń jọ ẹ lójú ẹ ọ̀gbẹ́ni tó bá wá bí bàá máa jẹun ó ṣe ọjà tí wàhálà làá fi ń jẹun kò yí ẹ jẹ́ kó máa lọ sting torí ẹ ó yẹ bẹ́ẹ̀ yẹn jẹun wọ́n dé ìbámu máa pariwo oṣù alápàrí kò yà á dá fún ẹ̀jà kí wọ́n fẹ́ rà ní tiẹ̀ wo ọ̀gbẹ́ni wọn máa change ẹ fún ẹ mọ ẹ sọ ẹ o máa change ẹ tẹ́ bá ní wọ́n bí báyìí gbabi tó bá òyìn lọ kí ló ṣẹlẹ̀ gan. àti ẹ fọ́ mi lẹ́nu gan o ọ̀gbẹ́ni bọ́lẹ̀ ń bẹ̀ jọ. ẹ fọ́ mi lẹ́nu mi dégbò gidi gan kí ló ṣẹlẹ̀ gan gan. máa wá sí bíbá yẹn wá sábẹ́ tẹ̀ yín wá mú wọ́n bá yín ṣayé ń bíbá yẹn ṣe wáyé sọ̀rọ̀ sí mi lójú àwọn ọmọọṣẹ́ mi. bá ṣe bá ṣe jẹ́ sí mi ni sista ọlọ́run á ti gbó màá tì gan bọ̀ yín lára ni lè fa gbogbo wèrè yẹn tó dáa wá síbí wàá ah, ṣayé. nọ́mbà wọn àti wa eh. yàrá yà fàáìlì ìyá gbogbo wa ìyá mi kò ní bàjẹ́ olóyè làwọn tó wà ń bẹ̀ yẹn o bí ṣe ń jà tó tí mo rọjú tó ìyá mi. ọmọ owó lẹ o wọn ti ṣiṣẹ́ lọ ń bẹ o. wọn ṣiṣẹ́ ní ibo wọn ti ṣiṣẹ́ lọ ń bẹ o. tí ò ń sórí ilé bàbá wọn. Ah, màá ṣe àwọn èèyàn gbá o. sáìtì bo jalo ṣóṣóṣóṣóṣótán ṣótán ṣọmọlélẹ bá gálọ jẹrẹ yín ọgbádùn ṣọmọlélẹ ọ̀gbẹ́ni kí ni wọn dúró ṣe gbọ gbé bọ́dì kò dìde tẹ̀lé. Ah, àríkọ́ ti tẹ̀lé jọ tẹ̀lé máa fún ẹ nílàdí ó gbẹ́jọ́ mú kan. èyí ṣe kú sí mọ̀. bá a ṣe rí wọn nìyẹn. kí ẹ ṣe fún kí lẹ ṣe fún. a ṣe kókó fún ọ. ó yẹ nílùú ẹ bàbá ìbárò wa ẹ lọrọ ẹ lọrọ ìbárò wa o ìbá bó bá lọ tó kókó òde ọ̀run mi là bó bá lọ odò kó bọ̀ eré tètè ń tẹ kó agége ìlàkọ̀sì kì í gbóhùn ọmọ ẹ̀ kó dúró bàbí ẹmọ bá ti gbókùn ọmọ ẹ̀ àtàkàṣàṣà ìfá kí o tàkàṣàṣà kí o wá jẹ́bi ikú ní bá wọn dáná ẹ pín àrùn ní dáná ọ̀sà ẹjọ́ òfò ní dáná ṣàwòrò ṣàwòrò adíyàfún tẹ̀tẹ̀rẹ̀ gúnmojù tó lọ bólómi tútù paná orin bí wọ́n ní ó ká alẹ̀ ẹ̀bọ̀ ẹ̀bọ̀ tẹ̀tẹ̀rẹ̀ gúnmojù ò pa bólómi tútù kò paná orin bí lórí ikú ṣe mọ̀lẹ́lì. óyà óyà pẹ̀lẹ́ ara rẹ̀ yóò palẹ̀ pẹ̀lẹ́ èyí ṣe kú ṣe mọ̀ kí ló dé kí ló ṣe é. Ah, ọ ti sọ̀rọ̀ olú àṣọ. kò yí ẹ kò yé mi o. Ah, ó ṣe èèwọ̀ mú bọ̀ ẹ lárọ̀ kẹ́ ẹ̀rọ wá kí ló ń bẹ nínú igbó tó ń dún mọ̀húrú mọ̀húrú kí ni ń bẹ nínú ọ̀gọ́ tí ń dún mọ̀húrú mọ̀fẹ̀rẹ̀ bó bá máa panijẹ kó kó panijẹ bí ò pani panijẹ kó yé dún mọ̀húrú mọ̀fẹ̀rẹ̀ mọ́nimọ́ adíyàfún ọ̀run mi là títò ń kú jọ ṣọ̀tá ara wọn wọn ni ó kára lẹ̀ bọ́ ló wá ṣe ẹjẹ́ rìn a kú sí mọ̀ níbo ló ti forí gbá tó fẹsẹ̀ kọ́ fẹsẹ̀ kọ́ o. kọ́ o fẹsẹ̀ kọ́ o bàbá. mi ìforígbà náà mi fẹsẹ̀. mo ti forígbà o ti fẹsẹ̀ kọ́. bàbá mi ò fẹsẹ̀ kọ́. mo ti mọ̀ wo. gba bá mi mánéjì owó yìí. ẹ wo ó dá o. Ah! Ìwọ! Kí ah, mo jẹ, kí mo jẹ, mi ì ṣe kókó. Ah, ọ̀gá mi, ẹ má pa mí síbí, mi ì ṣe kókó. Bàbá, kí ni solution? Ẹ help me out bó ṣe mọ kò sábùjá lọ́rùn ọ̀pẹ ibi ọba bá gòkè láàbà o gbogbo rẹ mo ti tẹ̀mọ́ ẹ létí mo ti rán ẹ létí ọkọ̀ bí ẹ mo ti mọ̀. bàbá bàbá bàbá bàbá ẹ dákun ẹ dákun bàbá ọ̀gá mi ò gbẹ́rọ̀ kú ọ̀gá mi ò gbẹ́rọ̀ kú ọ̀gá mi ò gbẹ́rọ̀ kú ọ̀gá mi ò gbẹ́rọ̀ kú ọba àwọn ọkùnrin wa ọba ẹgbẹ ìpínlẹ̀ ọkùnrin gbèsè kújì bá o kújì bá o. baba baba kí ló ṣẹlẹ̀. baba kí ló ṣẹlẹ̀ baba kí ló ṣẹlẹ̀ kó jẹ mọ mi jẹ kọkọ bọ ga mi jẹ kọkọ bọ ga mi jẹ kọkọ bọ ga. ẹ gbọ́n ẹ gbọ́n ẹ gbọ́n ayé balẹ̀. wo dúró kọ́ra rẹ balẹ̀ o. Ah, má pariwo. Ah, ọbọ kó mi sọ̀rọ̀ mọ. ibi yóò ṣe lè lọ. ìjọba mi jọ ẹ bá mi jọba mi jọ ní kókó bá mi o. Ah, ọgá dín lọ. ẹ má pẹ́ ẹ jẹ́ kó mọ̀ pa ṣàǹtì wà ń bí anybody tó bá bá lórí ilẹ̀ yẹn tí bá ṣe nọ́mà ẹ sin kí n tó dé. bàbá tiwa tóyè àyọ́bì tiwa gbẹ̀bù èèyàn aládùn gbogbo musu ìyá babilani oya ó pọ̀ ó pọ̀ gan-an tó lú ọmọ ó ṣòògì àwọn ọmọ ọjọ́ màmá pàwọn lọ́wọ́ ọlọ́run ẹ má tì gan bọ̀ ṣẹ́ ọlọ́run bá yìí ò níyàwó èrè àwọn ọmọ ọjọ́ tèmi nìyẹn nǹkan tí wọ́n ti ní kàn ṣe lọ́ọ́ máa ṣe ẹ pẹ́ ní bọ́ọ̀dì ọlọ́run bó ṣe máa jẹ́ nìyẹn ẹ ìwọ káyọ̀dé ó yá kí ló máa mu. kí ni ká mú wa. ìsà ẹ wọlé. ọ̀gbẹ́ni kí ló ń ṣe é ṣé wọ́n lọ ń ronú ni ó jẹ́ dàgbọ́n sáyà àbí báwo ọ̀gá mo máa ṣe bí àṣẹ place order àǹtí ẹ̀ wọ ẹ bá mi bèrè nǹkan tó fẹ́ fún un àǹtí ẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ eléyìí ò kì í ṣe bá a ṣe máa ń ṣe ẹ lè bá mi ra fún ní jẹ̀dì. ẹ máa ń mú nǹkan kan wá alára ń kan mí mi ì fẹ́ sista ẹ wọlé. mo ti lóun ò fẹ́ nǹkan kan. àṣà àǹtí má dá wàhálà alẹ́ lẹ́yìn. mi ì dá wàhálà alẹ́. bó wàá tí wọ́n ti ń pè ẹjọ́ kò sí ibà ó yẹ kó mọ̀ pé mo fẹ́ mú ọ̀rọ̀ tó mú mọ́pọlọ dání ni. Eh, sórí àwọn kan ṣẹlẹ̀ lẹ́nu jọ́ mẹ́ta ètò èmi ò like ó máa ń bẹ́ ẹ lórí ìrònú dẹ̀ máa ń bè mí inú jẹ́ mi like ẹ̀ ni mo sọ. wo despite the fact pé ìyàwó ẹ ó dọmọlẹ̀ fún ẹ pé kó máa tọ̀ ìyàn mi ni pé kó máa ronú náà ọlọ́run sórí bó ṣe wà yìí blessing ló jẹ́ sórí ìrònú ẹ yẹn ọlọ́run wà láì kò lè dá nǹkan kan láàrin èmi àti ẹ ó yẹ kó focus ọmọbìnrin yẹn ò kọ́ ọmọ ni ọlọ́run tó bá tún wá jẹ́ pé mi nìwọ ni ọlọ́run gbọ́ ọlọ́run gbọ́ máa káwọn ọmọ yẹn máa dẹ̀ tọ́jú wọn máa wà òkè sórí láàrin ọdún kan ọmọbìnrin yẹn máa mọ̀ pé ó yá gbóhùn kan ti change máa jẹ́ kó mọ̀ pé ó fuck up ajé sórí bó ṣe wà yìí mi ìfẹ́ kó máa ronú rárá ọlọ́run wọ́n máa ronú ìrònú ń ṣe nǹkan tó wà nínú dictionary tiẹ̀ ṣó ti yí ẹ bẹ́ẹ̀ yẹn hmm. sórí bó ṣe wà yìí tó bá ti ń ronú jù ò ní think straight òun lè focus ọmọ gbòòrò ní ẹ̀mẹ̀ ó yẹ kó mọ bó ṣe máa jáwó ń gbòòrò ronú kọ́ ló kù ẹ̀ kù ó ṣe máa jẹ́ nìyẹn láàrin èmi àti ọlọ́run Ashanti. ẹ mò ń gbọ́ ẹ. yes very bad sọ ọkọ fẹsọ i want to ask you two questions. bí ọtí ọwọ́ yẹn lẹ́nu first. fẹ́ bẹ̀rẹ̀ eh, two questions. ó mo ti gbélé o mo ti gbélé. Ashanti ta ni ẹ̀gbọ́n náà ta ni ẹni ìlànà. káwọ́bà lè ń ga ni ìdídowó ni mí. ah sùúrù. ní sùúrù. question ẹ lọ me mẹ́. ní sùúrù. èmi ìyá mọ̀ rẹ bí aṣáǹtì. Ah. orí mi olóore èèyàn ó dẹ̀ ẹni tó rí mi ò rí nǹkan kan. ṣé wàá gbọ́ ẹlẹ́ẹ̀kejì. mo ń gbọ́ ẹ. ẹlẹ́ẹ̀kejì kí lè ròǹgbà ọkùnrin sí mi gbọ́ná rofọ́ọ̀nì hmm, wọ́n lọ yà sínú sandpaper ni ó dà bó ṣe wà ẹ̀mí ní jèrè ẹ̀ ọlọ́ọ̀ ò sínú àwọn ọmọ tí mo máa jèrè mí ìfọ́ fún ẹ̀mí èkó ẹ̀jẹ̀ ó yà ó fáìn ṣàbó ṣe wà yìí èmi kò rí sample ara ẹ̀ mo dẹ̀ rò pé o lè ṣoríire lọ́jọ́ ọ̀la mo ṣe ni pé ó yà ó jẹ́ kí n kọ́ ẹ lọ́gbọ́n o torí mo rí pé gbogbo ọgbọ́n èyí tó yẹ kó máa fi oyè ẹ̀ tó yẹ kó máa fi jáwó ń gbòòrò òun ló fi ń tẹ̀lẹ̀ ọlọ́ọ̀ ò sínú àwọn tẹ̀mí lè jèrè mo kàn fẹ́ kó gbọ́ nǹkan tẹ̀mí sọ fún jọ ni. bọ́bọ́ bọ́bọ́ ṣé ò ń bọ́ fún mi. Sabo! báwo mo kọ́gà tiẹ̀ sọ pé ẹ máa pagbo pápò lè nà. ẹ wọn nǹkan tó yẹ ká ti parí ẹ bọ wọn sáré débi kan bọ tó má ti dé nsìn lẹ́nu èmi sọlá máa parí ẹ. pèrè ni ẹ ẹ tí kò pakó síbi ó lè máa parí ẹ náà sì mo ti sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ dà ó ṣàtúntò tó bá ti mú pé wọn pé kí wọn bẹ̀rẹ̀ iṣẹ́ bí láwọlà kan sun bí mọ́jú. ẹ má wọlé ṣe rí àwọn ayọ́mẹ̀dà tẹ dárúkọ yẹn tó ń bá ti dé a lè ṣe náìtì pẹ̀lú wọn torí ẹ̀. mo pọ́ gẹ̀gàn mo ò gbóòrè sára sára ó dẹ̀ ń pa fún mi kóun ti kọ́ ọ̀bọ ìsìnkú. ẹ máa tọ́ bá ti dé sàmà yanjú ẹ̀rọ ìtẹ̀ máa wà. a lè ṣe láti pẹ̀lú àwọn ayẹyẹ bẹ̀rẹ̀. yes alaye ojú mi ojú wà. bobi sori ọlọ́run bá yín ṣe tó yẹ pé ìgbà tẹ ẹ ra lẹ̀ yìí a tètè gbọ́ bọ̀bí tẹ wàá gbé dé náà ó sì make sense atẹ́gùn yìí ti fẹ́ sí wa lára nọmba one ti wa àṣántì ó dẹ̀ wá pa báyìí kó ṣe kí ni ọdún mi sá wa lára lọ́wọ́ kan báyìí ó ti yí ẹ ṣe nọ́mà. kìmí sin lára ní sùúrù ìrí tó rí mi báyìí ṣé mo jẹ oxygen ni ah. àbí mo já tẹ́gùn tó ń fẹ́ lùyàn. Ah. ọ̀dẹ̀ ni ó dà kó mọ̀ tó ń ṣe a ní kí wọ́n sanwó àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe wọ́n ní wọ́n aṣọ owó estate wa ni. a ní kí wọ́n sanwó iṣẹ́ tẹ̀ ń ṣe wọ́n sọ pé wọ́n mọ̀ nǹkan tó o gọ. ah o gbẹ̀mí létí wa sọ gbádùn èmi èmi ni wọ́n gbádùn sí ẹ̀. àti sọ ṣé gbogbo ẹ̀ fọwọ́ sọ ọ̀rọ̀ ẹ̀ tó sọ́sẹ́yìn. a sì mi òṣòlóṣò èmi òṣòlóṣò ah, ẹ̀gbọ́n mi ni o. ẹ ṣí èrè ṣá ṣé mi dábàá ń sálẹ̀ ọkọ ẹ lè máa dún kòkó mọ́ ẹ lé ẹkì ẹ kọ́kọ́ bí tìbẹ̀ lẹ́pọ̀ yẹn ni. mo tún wá rí báyìí ẹ mẹ́ta ẹ máa pa àpọ̀ báyìí ẹ gbà báyìí. ẹ ok gan ṣé ká parapọ̀ olówó ọrùn ìlú èsì wa wọ́n ní ká parapọ̀ àti parapọ̀ alẹ́. ẹ gbà báyìí. ká máa lọ ẹ já lọ. ẹ já fojú ẹ já. oh god ẹ já lọ ẹja máa lọ yẹlò ìjà lọ. ẹja lọ. ẹ eh, ẹ wá wá. ká tún padà wá aláì wọn ní ká padà àwa rí sà. Ah. ká padà màmá ká padà. ẹ̀gbọ́n mi ẹ tún fẹ́ fún àwọn eléyìí lówó ni. Ah, sista ẹ jẹ́ kó fi ti késàrì fún késàrì. késàrì fún késàrì báwo lẹ́yìn ìgbà kan tẹ̀gbọ́n mi létí tán kó tún oh, máa fún wọn lówó. àwọn ni késàrì. Ah, késàrì ni wọn wọn máa ń ṣe nìyẹn. wọn ni késàrì ni ó jẹ padà fi tiẹ̀ kó bá ẹ wá mọ tó máa ṣẹlẹ̀ báyìí ẹ lọlé kẹ lọ sọ fún ìyá yín àṣàǹtì yẹn pé èṣù tó gbé mi o èmi ni kó máa gbé gbọ̀n bí ó dàbọ̀ ẹ kí ẹ máa lọ ẹ pé tó fẹ́ nìyà máa ṣe ká bá lọ. ṣé nǹkan tẹ fẹ́ yìí ó kéré kan já lọ. bí èèpọ̀ ẹ bí nàìjíríà kọ́wé yàrá máa ṣe. já lọ bí èèpọ̀ náà wọ́n fẹ́ kí aláyàwó àgbà ni ẹ má wọrí o kéré bàálà yìí yálà yà máa dé bí nsìn ẹ má wọrí. òun mọ̀ mi dáadáa ìwọ́lì máa mọ̀ mi. èmi tí ẹ mọ̀ yín èmi gan mọ̀ yín. tó tago mẹ́fà bá lù tago mẹ́fà bá lù tíṣẹ́ yóò jẹ́ ṣíṣe má ò lè bóun. ẹ má wọrí àti parí iṣẹ́ yín. kí mọ́tò yẹn rọ. ẹ má wọrí ara mi ìrírí mo rẹ́rẹ́ lógo yà wọ́n dẹ̀ bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ti lọ. nǹkan wọn àṣẹ mi nìkan yẹn. Ah, gbogbo ògbà ṣáà ni máa ń surprise mi gbogbo ògbà. Hmm. kí la tún ṣe. <laughs> obìnrin gbogbo win contract. o ti win contract yẹn. Hmm, win contract yẹn. Ah. Ah, ọ̀nà òun ṣe é inú mi dùn o. contract yẹn ti máa sọ èyí tó wọ́ọ̀tì fún yẹn jáde mọ́ bẹ́ẹ̀. yà sọ fún mi sọ fún mi sọ fún mi náà. mo máa rò kankan ń wò pé àwọn èrè wà ń bẹ̀ kọ́ kí n mọ̀ lọ fi kọ́kọ́ bọ̀ fún ẹ. ṣé mi ì lè gbé lọ sí Dubai nínú ẹ̀ kí n kó ṣe ìjáyé ìjáyé ọlọ́ba owó ọ̀tẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. mo understand ọmọ kí náà ti travel all over the world. ẹ̀ náà jẹ́ kí èmi náà gbé e lọ fúnra mi kí n mọ̀ pé mo yọ ọ́ ní owó. Mm ibi yẹn lọ. àwọn ibi tí mo mọ̀ fún mi tí lọ ní sambisa àdéhìn lọ bẹ́ẹ̀. you know darling sorry inú mi sẹ́yìn kọ́kọ́ mi lórí contract wọn yẹn ṣé wọ́n rí owó tó fẹ́ fi gbé mi lọ ká lọ fi ṣe vacation ní Dubai ọ̀sẹ̀ yìí mm-hmm. má jẹ́ ká tún base kò wú ìṣúná mi àmọ́ ẹ̀ ṣé ká máa travel yẹn kò ń freak mi ṣé ní òdùn sí nǹkan ló fẹ́ gbé jáde. inú mi dùn but for now mi ìṣòpọ̀ àti ìnìdẹ̀ irú owó yẹn sì yẹn a lè tún àtún lè dá sórí bísínẹ́sì mi ọ̀ fún kápó kápó fún wọn sí kó tútù bí fún ọjà wọn tíkẹ́ẹ̀tì mi àti ẹ̀ kò sí kò sí táwọn máa lọ sìn a máa ṣe máa ná seven to eight hundred thousand ọmọ ibi tá a máa jókòó ibi tá a máa dé sí hotel gbogbo ọdún kò sí a máa ṣe máa ná tó two three million naira o lè mọ̀ pé mi lè like máa ṣe shopping so kakó wá kówó yẹn bí ká fi ṣe nǹkan mi ọ̀ kakó fún mọ́mì kí wọ́n tún fi hard hmm. ọjà wọn ná so mi kò fi pé nǹkan tí ó necessary. Hmm. ti yẹ and another thing tí wọ́n fi ní mind um, first born náà eh, yẹn tó ló ti ṣetán ní secondary school eh, ó ṣe ní kó máa bọ̀ bíbá àní tó bá wọ̀ bíbá yìí fún un a máa ṣan a máa a máa tọ́jú ẹ̀ a máa fi fi ìlànà tó tọ́ a máa fi hàn ó understand a lè tún ní feeling pé òun ní ìyá lára àwọn tó hmm. so. Hmm. ọ̀rọ̀ gidi ló sọ bí ìyàwó rere ṣe máa ń ṣe lọ́dọ̀ ọkọ náà hmm. ọ̀nà àlejò pẹ̀kalẹ̀ ní ìwọ náà wà á bí tiẹ̀ wà á fi ní ṣoyún wà á fẹ̀yìn gbọmọ kan hmm. ò ní ṣe lórí mo ṣe lásán mo hmm. ṣe kò ṣe náà ni a máa ṣe bẹ́ẹ̀ náà ni a máa ṣe bẹ́ẹ̀ ni so máa pè wọ́n nílé nísìnyí pé kó bá mi mú Dámilọ́lá wá so àwọn tó kù yẹn tó bá dẹ̀ tó parí secondary school tiwọn a máa fà wọn ṣègùn yẹn ṣègùn ṣègùn kọ́ńtà. máa pè é padà gbà ní ẹ mo máa pè é sẹ́ báwo rè túbọ̀ rè mo máa pè é padà sẹ́. ẹ kú lé o. ẹ káàbọ̀ ọkọ ìbá. darling. yes darling. how are you. i'm doing great. yeah baby how are you. fine. o sẹ miss me. o mi sẹ. Oh, yeah. Sit down there. What's up? Hello, how are you? Báwo ni? Àlàáfíà ni, báwo ni dé ni? Ọpẹ́ ni fọ́lọ́ ọba, kí ló ṣẹlẹ̀? Ìdúpẹ́ ń ṣáàyìn ní ní ṣe fi ẹlẹ́kùn lé kọ́lé lé yìí. Àwọn ah, ní kí n dán sí ẹ lọ́rùn ilé mi. Ó ṣe ìbílẹ̀ àlejò tí mo more wọlé. <laughs> Ah, so this is Damilola ọmọ mi ni mo sọ yẹn. How oh, are you, darling? Oh, just so pretty. I'm so happy to meet you at the end of the day. Oh, the answer from Abu Afu, what is saying? There was so many things left. It's just a surprise. Uh, donation. Donation. I'm on the budget. Are you happy to see her? Yes, I'm so happy. Yeah. So, no. She was ready as well. We're not going to lie. wọ́n wọ́n súnmọ́ àwọn marry you. o àwọn àtẹ̀yìn tí wọ́n wà ní. kò no I'm an easy person I'm an easy going person you understand so tó bá anything just let me know okay don't be shy. because I've told you I'm an easy going person. Jọ̀tẹ̀rì, mú eré yìí náà ni mi ò burú. Tó bá ṣe kan tí èdè àwọn ẹlẹ́tì nìkan nǹkan tó ṣe yóò dá ìṣubọ̀. Ìyá aládùúrà ni o. Àlẹ́ wọn máa gbàdúrà two four seven bí láì gbàdúrà gan-an mú gbàdúrà ṣe. So, Dami, mo ti sọ nǹkan fún ẹ lójú ọ̀nà. Má rí ní ìròyìn step mother, rí ní ìròyìn mọ́ mi. Hmm? kò níwà ìyá tó ní lọ́wọ́ o sorry to say that hmm? ìyá gidi nìyẹn sìn atọ́jú ẹ̀ bí ìjà ẹ̀ adẹ́kọ̀ọ́jà máa bú ẹ̀ o ti sọ fún gbogbo ẹ̀ bí ṣe ní ayé mi ló ń kà atọ́jú ẹ̀ súnmọ́ ìyá ẹ̀ súnmọ́ ìyá báyọ̀ tí. dùn gan bẹ́ẹ̀ láì jẹ́ ìwọ àti ọlọ́wọ́n ọba mi ò bá mo lè wà ní stage tí mo wà yìí. so gbogbo ilé ìsìn bí wọ́n ìbílẹ̀ máa ń wà bí. ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. <laughs> nínú tèmi náà tó rí pé mo advice and um, ó lè bá kó sọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì la máa advice wọn ní àánú bó ṣe fẹ́ ṣe ilé ayé ò lé lé you know so and i'm so happy right now wípé advice mo fẹ́ gbà ẹ̀ ó ṣiṣẹ́ ń so look at you look at you to the landlord kò sí gbogbo ìwà lọ́dọ̀ tenant kankan inú mi dùn inú mi dùn. ọlá Ọlọ́run àtọlá ẹ náà. ọlá Ọlọ́run ni gbogbo wa ń jẹ and i have a confession. what's that ṣé kò kàn ṣe. àti ah, ah, ọmọ tó wá jọ̀rọ̀ owó ni àwọn àti bí ẹ ti pẹ́ náà. ó sì wà ń lẹ̀ bí yẹpẹ. mo rántí nígbà tí mo wà ní school tàbí wà ní school báyìí. ok um, ok ok. Um, mo máa ń crush on you like mo sọ fún ọ̀rẹ́ mi tó wípé ah, ah, you are my crush you are crush you are crush. are you serious. bó ti ní owó bó ṣe máa ń mú bọ́kùnrin kí n máa i like you can we date No, no, no, no. but mo one day sometimes it's good to believe in yourself nǹkan kan ṣàlọ́ ṣẹlẹ̀ and look at it so hmm. bó bá lọ ṣe lọ ó lọ àtúpadà so bó lọ ṣe máa ń àmọ́ bí yà máa iná. bọ o yẹ kó wá I can't. o yẹ kó wá sọ <laughs> I can't. tí wọ́n ti wá sọ fún mi láti gbà to àbá ti ju báyìí lọ. o lè má dá mi lóòjọ́ wọn náà wò sí wọn náà so wọn náà wò lọ fẹ́ lómi ẹbí moment's mẹ́ta fúnra so but náà ṣe fẹ́ kó rí ni ó lè tún padà wá. lọ́ọ̀bù yẹn lè ṣe wà I love you. I love you too baby. <laughs> ṣèbápa yín ló pè yìí bẹ́ẹ̀ sẹ́yìn ló pè. mélòó mélòó lẹ ti rí inú ayé ìyà mélòó lẹ ti jẹ ẹ sọ fún mi ìyà mélòó lẹ ti jẹ ẹ ti jẹ nǹkan kan ẹ ti rí nǹkan kan ẹ máa ní ìfarabalẹ̀ ẹ fi ara yín balẹ̀ kẹ́ ẹ lè mọ ọkọ tẹ́ ẹ ń ṣe ìwọ wọ aṣọ tó wọ̀ ìwọ náà wọ aṣọ tó wọ̀ ẹ wá ní pé yà ń jẹ yín ìwọ tó jóbìnrin nù wọn wo aṣọ tó wọ̀ ìyà ò jẹ́yìn ẹ̀yin náà ti rí ìyà tí mo jẹ kí n tó débi tí mo wà yìí ìyà mélòó lẹ ti jẹ tó bá jẹ́ báwọn tó ń tì mí lọ ṣe ń tì mí èmi gò lè débi tí mo dé yìí àfi kẹ́ ẹ dúró ti Ọlọ́run ọ̀rọ̀ ṣítí ni mo ń sọ o ẹni tó bá ní etí ni wọ́n á ń gbọ́ ẹ ní sọnù ajá tó bá máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. an ẹ̀dẹ̀mọ̀ alákọ̀wé ní gbogbo yín àwọn olóyìnbó sọ wípé you cannot achieve your aim until you focus. ẹ jọ ẹ jẹ́ ká gbọ́kàn lọ́lọ́run ká dẹ̀ mọ ọkọ tá à ń ṣe. Ah, ẹ wo broda I really appreciate it because hmm. ká ní arẹ́ni ṣí wa ní làákàyè tẹ́lẹ̀ ni a lè ronú bá ṣe ń ronú yìí. tí gbogbo ẹ lọ a dúpẹ́ lọ́wọ́ yín gan àwa náà kàn tiẹ̀ déédéé máa ronú báyìí ah, a ti sọ́bà àbí ah, bẹ́ẹ̀ ṣe ń wo yìí bọ́dì lásán ni no engine kò sí kankan ẹdìyẹ ń làágùn ìyé ara ẹ̀ ní ọjà mọ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ gbogbo nǹkan tẹ́ ń bá wa sọ́ọ̀sì ni pé àsìkò ọlọ́run lójú. bẹ́ẹ̀ ah, ẹ ṣe gan tí náà ní bàjẹ́ èyí tó ti dáná ọ̀rọ̀ yín kò ní bàjẹ́ o èyí tó kù díẹ̀ káàtó ọlọ́run àbáyé tún ṣe ṣègùn àríyá ṣe. bí àṣà nǹkan tí bí ọ̀rọ̀ nǹkan tí ọ̀rẹ́ mi yìí sọ tó bá yẹ pé àárí alámọ̀ràn àgbàlagbà bíi tiyín ọ̀pọ̀ àwọn èèyàn ló ti torí bọ nǹkan tí ò dáa. àjọ náà gbogbo yẹn àjọ ṣe gbogbo fàájì àjọ ṣe gbogbo yẹn àdéhùn náà short life but ọpẹ́ ní fọ́nà. mo wá dúpẹ́ pé ọlọ́run wá ṣe yín ní èèyàn tó yẹ pé ó tó yín mọ́ wa tó wá ṣe tó wá fún wa lámọ̀ràn àbí. ìyá ẹ̀yin dákẹ́ látàárọ̀ ni ẹ̀ sọ sí nǹkan kan tá à ń sọ yìí. gbogbo ẹ̀ náà mo ti ẹ̀ náà because ṣebí ilé ayé yìí ó da náà tíyàn bá débi kan kéèyàn sọ̀rọ̀ torí tá a bá sọ nǹkan tó wà níwà gbogbo ọ̀rọ̀ tẹ́ bá wa sọ yìí à ń sọ á di pé a lọ bí gbèsè tí kò yẹ ká gbé a máa padà kábàámọ̀ lẹ́yìn wa ọ̀la. 喜欢，关键看你。